وكل بدعة ضلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته nínú àánú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àti bọ́ sínú oṣù Muharram. ìyẹn ni wípé a ti bọ́ ọdún tuntun tí ìpìlẹ̀ tó jẹ́ òǹkà bí ọba adẹ́dà bó ṣe fẹ́ ká ka ọjọ́ àti oṣù kí ni ìdí tá a fi wí bẹ́ẹ̀ àwọn jàhílì kójíṣẹ́ lásìlá àrà sálàmù tó dé wọ́n máa ń kà bó bá ṣe wù wọ́n omi wọ́n lè jẹ́ ó lé omi wọ́n bùkù bọ́ bá ṣe wù wọ́n. bí wọ́n ṣe ń ṣe nítorí náà ó ti wọnú ara ó wá wọnú ara wọn. bọ̀ ṣáàmà bọ́ bá ṣe lè wọnú ara wọn tó ń bọ̀ báyà yọ bọ̀ ọ́pò ìgbà tó bọ̀ ọ́pò òjíṣẹ́ náà sallallahu ni. ọjọ́ tí wá bọ́ sí bó ṣe rí nípìnlẹ̀ bọ́ba adẹ́dà ṣe fẹ́ kó jẹ́ báyìí. torí wípé ọbọ̀ ọ̀pọ̀ ọbọ̀ síbi ọba adẹ́dà ṣe fẹ́ kó jẹ́ yẹn ìgbà sọ́là wa múra àti ṣé hajj. ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. ọba wa dá sí láti straighten àgbọ́yé wa torí pé kí ni n tó rọ̀ mọ́ ọjọ́ oṣù ọdún nínú ẹ̀sìn wa ó pọ̀. ìka ọjọ́ ẹ̀sìn rọ̀ mọ́ torí kí ni nínú òpó ẹ̀sìn tó jẹ́ pé ẹni tí ọ bá ní. kọ̀ lẹ́sìn onírun àsìkò nínú Islam Islam mójútó tálífọ́jẹ́ ìdúbà ti yọ ọjọ́ ti bẹ̀rẹ̀ bọ̀tù òru bẹ̀rẹ̀ nígbà wo nígbà tí òòrùn bá ti wọ̀ tóòrùn bá ti wọ̀ lálẹ́ yìí nísìn àti bọ́ sí òru tọ̀la torí pé kí ni òru ló ṣáájú ọjọ́ ló fi jẹ́ pé ọmọ tá a bá bí lẹ́yìn magrib a sọ pé a bí ní òru ismail òru monday bọ̀tìgbà wo láàmú amúkà ọjọ́ tọrọjọ́ là ń kà. tí òòrùn bá ti yẹ̀ kúrò látàrí àmọ́ pé ìbáàdà mi tún ti bẹ̀rẹ̀ kí ni ìrun zuhur tó bá ti pé bòójì wa ó ṣe déédéé òòró wa tí a wá fi ntí ó jẹ́ bòógì zawal tá a fi kún àmọ́ pé kí ni asùn ti tó bóò ni òògì zawal ṣe jẹ́ bó ṣe wà nù sọyìn sunan muslim òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìgbà tí oòrùn yẹ kó látàrí tí fẹ́ẹ̀wù zawal kí ni fẹ́ẹ̀wù kìí ṣe gbogbo bí láti máa rí tó pé tóòrùn bá wà látàrí kọ́mọ́ sí ibòjì pàápàá kìí ṣe gbogbo òbí most especially tropical region bíi nàìjíríà báyìí sìn kò sígbà kan ní nàìjíríà tí bòjì ò sí kò sí. tí oòrùn bá ti yọ bòjì wa yóò gùn lọ sẹ́yìn yóò àmọ̀ dínkù yóò mọ̀ dínkù ìgbà tó bá dé lẹ́bù kan kò ní dínkù mọ́ kò ní lékún mọ́. ìgbà ni oòrùn ti yẹ kú oòrùn ti wà látàrí nù àwọn bòójì ṣáàdò wa nígbà yàn tọ́ba ti wá di wípé bòójì ó bẹ̀rẹ̀ sí lékún padà zuru ti tó kí ni àǹfààní èétà wọn nígbà tí ò lékún tí ò dínkù yẹn torí tá a bá fẹ́ gẹ̀ẹ́tì correct time fún asri a gbọ́dọ̀ fìyẹn kún torí wípé zawali gan oníbòjì tiẹ̀ tó ti bá ń bẹ̀ ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bó ṣe wá ní sunan Nasa'i ìgbà tí oòrùn wá yẹ̀ látàrí tí fẹ́ẹ̀wù yẹn ṣẹlẹ̀ ìgbà tí òjíṣẹ́ náírà sọ́là ń fẹ́ mú asiri wá nígbà tí bòójì ṣe déédéé òòró pẹ̀lú fẹ́ẹ̀wù zawali yẹn ó fi kún ìgbà yẹn lásìrì ṣètò ló fi jẹ́ pé àkànní sọ wípé nígbà tí oòrùn òbòjì wa àti òró wa tó bá jẹ́ bákan náà nìkan rárá láti tẹ̀lé ìṣesí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn torí wípé kí ni nígbà tó òòrùn wà látàrí gan ó ní bòjì tiẹ̀ ká lè fi gẹ́ẹ̀tì accurate time. àwọn afáṣàlàyé tó pọ̀ lórí rẹ̀ dùsùkì afá dùsùkì. tó ṣe ṣẹ́rìṣù Mukhtasar Khalil ti malikiya ó ti ẹ̀bẹ̀ tásìkò bá rí báyìí ọmọ ń lè báyìí tásìkò bá rí báyìí ọmọ ń rí báyìí tásìkò bá ọ ṣàlàyé gbogbo ẹ̀ báwọn. àwọn afáàyè kù náà wọ́n mẹ́nu bà Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah rahmatawasa imaamu sunna Sheikh Muhammad Nasir al-Albani àwọn náà mẹ́nu bà nínú Sharh al-Mumti' ti Mudarris Asadun Najd Sheikh Muhammad Salih ibn Uthaymin rahimahullah rahmatan wasi'a àwọn náà ṣàlàyé tó pọ̀ lórí rẹ̀ yìí pé ẹ́ àkànní sọ yìí pé gbòòjì wa ti ṣe déédéé oró wa asiri ti yà yáyà á take note táwọn olóyìnbó ń pè ní residual shadow yẹn yẹn fẹ́ẹ̀wù zawal láti fi kúnbò jiyàn o kálíbà àṣekínni kálíbà gẹ́ẹ̀tì àsìkò tó correct fún asri torí pé ìṣesí òjíṣẹ́ náà sọ̀lá àṣọlám tó ṣeun yẹn fún asri tóun bá ti wọ̀ gẹ̀rẹ̀ báyìí ìbádàá mi tún tẹ̀lé èwo. E maghrib tóun bá ti wọ̀ rẹ́súrẹ́sú máa ń wà ní pópó èyí shafaq shafaq al-humra yọpa yóò ṣe bí ẹ ń pupa díẹ̀díẹ̀ báyìí tọ́ba ti parẹ́ tí ò sì pupa ń bẹ̀ mọ́ ìṣá yìí ti bẹ̀rẹ̀ títí dìbò títí di ààjìn ní sulei láti gbàyàn àti lè ṣe kíni àti lè mú kíámù lẹ́yìn lọ tàbá ti kíṣe àti lè mú kíámù lẹ́yìn lọ. ni ọ̀rọ̀ fi wá ọ̀rọ̀ yẹn fúnra ara rẹ̀ ọ̀lẹ ṣùgbọ́n ìṣesí àwọn sálàf àwọn sàábé ó jẹ́rìí gbé tó fi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá kí rákà mẹ́rin lẹ́yìn ìṣà ó ṣe déédéé Lailatul Qadr mẹ́rin yẹn o ṣọ́ra yẹn ni rárá ṣùgbọ́n ojú kòkòrò ládàá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o táàmà ẹni tó bá ṣe kòǹgẹ́ Lailatul Qadr kí ni kí ni ládàá tí ó gbà ọba adẹ́dà ni khairun min alfi shahar ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù ọdún mélòó nù eighty lóru kan rákà mẹ́rin péré ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ kófà ọba adẹ́dà kí ni kó ṣe kó ṣe Islam kó ṣe kó yàn kóró àti kó fa ok masala ngba awon sàbẹ bi léèrè pé ètà ń ṣe yìí bá ṣe yọjú sí ní masjidul khaif wọ́n ń wòra wọn lójú kí ló sọ fún wọn sallallahu alayhi wa sallam ó ṣé ń tẹ́ ẹ bá wá kí n sọ fún yín ni àbẹ́yìn lẹ́ sọ̀rọ̀ ah, ẹ̀kọ́ wọ́n sásẹ́yìn wọ́n ní ah, ọ̀dà ẹ̀ sọ fún wa ó ní ẹ wá bí mí léèrè pé gbogbo ń tà ń sè ẹ̀sán wo la gbà ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àbí ńgbà sọ̀sọ́ márùn ọkùnrin kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ bọ́ fáìntì gan aṣọ pele méjì náà obìnrin torí pé aura ni wọ́n gbogbo aṣọ wọn náà ni wọ́n wọ̀ but wọ́n yẹra fáwọn kankan ni tùwárí aládùn wọ́n yẹra fún ìmọ̀ ní jẹ̀rán ọkọ àti nǹkan kan báńbá but ọkùnrin kò gbọ́dọ̀ ju pélé méjì ń lọ torí pé kí ni. afẹ́ kú láyé dó wa wà láyé afẹ́ lọ ọ̀run bọ̀. a fẹ́ padà sípìlẹ̀ wa bá a ṣe wá látara kí ni lójúṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam fi sọ yìí pé arafa nígbà tí ọba adẹ́dà dá baba ńlá wa adam tán sallallahu alayhi nabiyina wa alayhi ó yọ àwòrán gbogbo àwa àrọ́mọdọ́mọ rẹ ní bàràbàrà àdìrẹ rẹ fọ́n wọn ká kí ló wá sọ. So? òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám ní ọwọ́ bá wa sọ̀rọ̀ lójúkorojú tí ń wo olúkálukú báyìí kí ló bá wa sọ ọgbà májẹ̀mú lẹ́nu wa ọgbà àdéhùn lẹ́nu wa àdéhùn wo ó ní alásùdì rọ̀bíkún ṣé kìí ni ọba yín tó dá yín tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà sádì tẹ́ẹ̀mà képè. èmi lẹ́ẹ̀mà sádi ìbínú mi lẹ́ẹ̀mà sá fún òfin mi lẹ́ẹ̀mà tẹ̀lé kí lè jẹ́ tá a jẹ́ ń jọ́nà lọ àní bàlá dànà o kpóòsè rí gan-an ló kpóòsè wù lórí ajẹ́rìísí ọba adéda ni antakulu yom alikiyama inna kunna an adha ghafilin kọ́mọ́dìjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ńgbà tá a bá rúpọ̀ máa yé tán kọ́mọ́ àdí wípé a sọ pé àmọ́ ìnáma aṣọ́raka àbáhùnà mẹ́ńkọ́b àwọn tí wọ́n ṣẹbọ kí ni ìtumọ̀ ẹbọ ṣíṣe ó ní wípé kéèyàn gbọ́mọ ọba fọ́sùn ó sì ń tọ́ ọ̀yẹ́ kó sìn ọgbára ń tọ́ ọ̀yẹ́ kó ọgbára lé ó képe ń tí ọ̀yẹ́ kó képe ọjẹ́jẹ́ fún tí ọ̀yẹ́ kó ọjẹ́jẹ́ fún ó sacrifice fún ẹni tí ọ̀yẹ́ kó sacrifice òfin tí ọ̀yẹ́ kó o fi búra o sì búra gbogbo ẹ̀ àní ara ìwọ nìkan náà láàmà sí fún ìwọ láàmà sí ìwọ láàgbára lé ìwọ láàmà képe tá a bá fẹ́ pa nǹkan torí tiẹ̀ ni ó tún wá rán ìrànṣẹ́ sí a oníkọ́ sọ fún wa kul inna salati wa nusuki wa ma yahya wa mamati. لله رب العالمين وحده لا شريك له بذلك أمرت أن أول المسلمين èyí nílẹ̀ ẹ̀jẹ̀ tá a jẹ́ nu níbo la ti jẹ́jẹ́ lókè òjíṣẹ́ náà sàṣúlám ní lókè àràfà àràfà la ti jẹ́jẹ́ o bàtà ń bọ̀ láyé kí làwọn màláìka sọ ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima ó dásílé ayé àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ torí wípé wọ́n gbàgbé bí wọ́n ṣe jẹ́ wọ́n rú pọ̀ mọ́ wọ́n gbọmọ bàfọ́ sun látara bẹ́ẹ̀ wọ́n balẹ̀ jẹ́ wọ́n dẹ̀jẹ̀ lẹ̀ tọ́dọ̀ jẹ́ wípé àwa rè à ń ṣàfọ̀mọ́ fún ọ à ń gbé títóbi rẹ ga àwọn kan wá wá wọ́n wá mú ẹ̀jẹ̀ yẹn ṣe kí ló jíṣẹ́ náà sọ́lá sọ́lám sọ ó ní gbogbo àwọn ànábì tí wọ́n kọjá lọ kò sí nǹkan kan tí wọ́n ń yin ọlọ́run ọba tí wọ́n dẹ̀ fi ń bẹ̀ tí wọ́n tó jẹ́ àdúrà wọn níjọ́ àràfà àfi kíni. la ilaha illallah wahdahu la sharika lahu lawul mulik wa lawul hamd wa huwa ala kulli shay'in qadir. gbólóhùn nìkan péré tó sọ ọba alẹ́ rẹ̀ pẹ̀sẹ̀ rẹ́rẹ́ yóò fún ọ lágbèéga yóò yọ burú kò ní jẹ́ kí èṣù ní agbára lórí rẹ̀ kèé sejọ́ yẹn nìkan gbogbo ìgbà tó o bá ti sọ gbogbo ibi tó o bá ti sọ. lójúṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà fi sọ pé ah ó kéré tán po tá a bá ti ká sùbàtà mélòó ni a ṣe olókéré tán po mẹ́wàá ṣùgbọ́n tó dáa jù ká ṣe mélòó ọgọ́rùn-ún oníbẹ̀rẹ̀ náà nírọ̀lẹ́ ó gbà níyànjú àwọn àsìkò nù torí pé kí ni a fẹ́ jáde ká fi ní okun ara tá a fi jáde tá a bá dẹ̀ wọlé lẹ́yìn àásùn tàbí nírọ̀lẹ́ ká tún ṣe torí pé kíni ká lè bá dáadáa sùn ká fi wà láàbò sùn àti ṣe láàárọ̀ òṣìṣẹ́ lọ́sàn àṣìlá ni ntọ́ dáa jù téèyàn ó ṣe lásìkò yìí kí ló kó jọ tawhid tawhid kò sí tó tó sin àfọ̀bá adẹ́dá nìkan allah subhanahu wa ta'ala wahdahu ó nìkan la sharika lahu kò lórogún lawul mulk àkóso gbogbo nǹkan ọwọ́ rẹ̀ lọ́wọ́ wa lahul hamd òun lẹ́yìn tọ́sí wa huwa ala kulli shay'in qadir ó ní kápá lórí gbogbo nǹkan ọba tó bá rí báyìí tọmọ pé òun rọ́bù òun là òun ni manua gbogbo ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ òun là á ké pè ìbínú rẹ̀ là á sá fún ìyọnu rẹ̀ là á máa lé. òjíṣẹ́ náà sallallahu alaihi ni ọba adẹ́dàá sọ̀kalẹ̀ ní ọjọ́ àràfà ní bó ṣe bá títóbi ọlá rẹ̀ mu yóò wá máa fi àwọn tí wọ́n wà ní òkè àràfà àwọn wò àwọn alálàjì bóun ni tí wọ́n ṣe jẹ́ aṣojú ni wọ́n jẹ́ aṣojú ọlọ́run ọba aṣojú gbogbo olùgbàgbọ́ òdodo níwájú ọba adẹ́dà torí gbogbo owó ò lè pé sárafa àbá lè pé bẹ́ẹ̀ kò gbogbo wa pátá gbogbo àwa mùsùlùmí tá a wà láyò ká pé sárafa kò lè pọ́sibú àwọn kan náà ni wọ́n ṣe kí ni ni wọ́n represent. lòtíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé al-hujjaj wal-ummar wafdullah àwọn tí wọ́n wá fún hajj àtàwọn tí wọ́n wá fún múra aṣojú ọba adẹ́ẹ̀dá ni wọ́n wọ́n lọ rẹpẹrẹsẹ̀ntì ọba adẹ́ẹ̀dá ni fún tíni fáwọn olùgbàgbọ́ òdodo tó kù da'ahum fa'ajabu ó pè wọ́n wọ́n jẹ́ pè rẹ̀ nítorí náà gbogbo ohun tí wọ́n bá tọrọ ọlọ́run ó fún wọn òjíṣẹ́ lọ́sọ̀lá àròsọ́làm lọ sọ yìí pé ẹwọ̀n àwọn ẹrú mi bí wọ́n ṣe tú wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kí ni wọ́n ń fẹ́ gbogbo tí wọ́n bá ń fẹ́ wọ́n yọ̀ǹda rẹ̀ fún wọn àtàwọn tí wọ́n bá tọrọ fún sàmà pé wọ́n ti rẹpẹrẹsẹ̀ǹtì gbogbo mùsùlùmí ayé nu àwọn tí wọ́n bá tọrọ fún kì wá ṣe yún nìkan kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹtọ̀ olókòkò ọ̀kan tí alálàájì bá jù ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó lè mú wọná nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ọlọ́run ó forí rẹ̀ jìn tíjọ́ àkọ́kọ́ méje tíjọ́ ẹ̀kejì twenty one mọ́kànlélógún tíjọ́ ẹ̀kẹta mélòó mọ́kànlélógún tó bá pé ìjọ́ kẹrin mọ́kànlélógún tá a bá kà á mọ́tíjọ́ àkọ́kọ́ ọjọ́ èlò àádọ́rin seventy ṣé wọ́n nìkan lọ́wọ́ kàbáyìrì seventy ọba alẹ́dàá foríjì kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ yìí pé tọ́ba wa dijọ́ ọdún màláìka ọ̀fọ̀wọ́ alálàájì lè jìkà yóò aṣọ pé sórí gbogbo ń tọ́wà tó ṣe sẹ́yìn o ọba adẹ́dà ti foríjì wá múra sí i tí ọ wà wájú kọ́ ọ má fi bá a bá tẹ̀yìn jẹ ẹ̀yìn ni wípé kó o ṣe istiqama kó o dúró déédéé pẹ̀lú ọba adẹ́dà gbogbo nǹkan ẹ̀sìn báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá máa ń sọ fún wa wípé ládàá rẹ̀ rèé bọ̀ ọba kírun ládàá báyìí lọ́ọ́ gbà bàbá àfọ̀nkọ́. tá a bá ṣe tá a múra ká náfìlà méjì wá ó ní yóò ṣe déédéé ẹni tí ọ̀ra ọmọbìnrin Ismail kú olóko ẹrú ẹ̀yìn díyà bíi díyà èló ni díyà nìsín kátó kúrò Nàìjíríà forty nine million ni tí gbàdóhùn tán ó ti wọ sixty three million kọ́ wa ṣe tàwa fún báwọn ká sọ pé ẹ̀ẹ̀mẹ̀wàá péré lórí tàwáàfù sí kó tó dé tam sixty three million ṣẹlẹ̀ ò ti kú. òjíṣẹ́ náà sàlám sọ gbogbo eléyìí láti fi gbà wá níyànjú. ìyànjú kíni ìyànjú àti dún ní mọ́ ìbáàdà bẹ́ẹ̀ náà lóyún. ó ní ẹni tó jókòó sí mọ́ṣáláṣí tó kírun tán tó wọ́n ń ṣàkàrò ẹ̀ lásùbà tó òòrùn fi yọ ọ amúraká méjì wá ó ló ṣe déédéé hajj àti umra tó pé tó pé tó pé lẹ́ẹ̀mẹ́ta kí wọ́n á tún ṣe nìkan ṣáà mà pásìkò tí dùn abẹ́rẹ́ nu sọláàtì dọ́hà àsìkò tó bẹ̀rẹ̀ ni kí ló ṣiṣẹ́ náà sàásàlám sọ nípa dọ́hà ó ní oríkèéríkèé tó wà lára ọlọ́gọ́rùn-ún mẹ́ta ó lé ní ọgọ́ta ni three sixty ó ní rákà méjì dọ́hà yẹn yóò jẹ́ ìtanràn fún oríkèé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìyẹn ni pé kí ni aburú tí ó ṣẹlẹ̀ látara oríkèé hùn ọba rẹ̀ ló ṣe kí ni yọba yẹn mú kó. kí ni gbogbo àkàrò yìí dálé lórí ntọ́ dálé lórí ni wípé gbogbo àsìkò gbogbo àgbà ó ní òbòdíyà tá a gbọ́dọ̀ fún ọba adẹ́dà ó ní n tá a gbọ́dọ̀ mú wá lẹ́sìn láti fi ṣe ẹ̀rí pé ọba adẹ́dà ẹrú rẹ ni wá ìwọ lọ́ba wa bá a dá sọ̀rọ̀ wa. ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà òjíṣẹ́ ó ní àwẹ̀ lòún gbà kí ló fà tóró jíṣẹ́ lásán àṣìlá ni kò sí nítorí bí àwẹ̀ ni tí máa mú kéèyàn súnmọ́ lọ torí gbogbo sẹ́ẹ̀rẹ̀ ọba adẹ́dà kọ ládàá téyìn tóun ọgbà tóun ó fún yẹn bẹ̀ bó ta àwẹ̀ ó lè mi mo ni èmi ní sẹ̀sán rẹ̀ kò ṣe quantify téèyàn bá gbà bó ṣe yẹ kó gbà tọ́sá tó yẹ kó sá tó dẹ̀ pa òfin ọba adẹ́dàmọ́ bó ṣe ẹ̀kọ́ pamọ́ á kò sí tí tètè múyàn rí àlìjánná wọ̀ bí àwẹ̀ àti kíni àti ìmọ̀ bọ́ba adẹ́dà ìdá oorun mọ́jú máa dúró níwájú rẹ̀ lọ́gànjọ́ èyí ni pé ìmọ̀ sùn lóòrò kí lọ́ba adẹ́dà sùn ó ní tàtẹ́jáfá jùnú bùhún ànilmọ̀dọ́jẹ́ rẹ̀. يدعون ربهم خوفا وتمعا. tama'a. òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ìgbà tó bá adẹ́dà tó fún un ní wákàtí márùn tán kí ló tún sọ fún un. ó ní kó tún máa ṣe kìyàmọ̀ lẹ́yìn tahajjud kí ló tún kí ló wá sọ fún un. ó ní nafilatan laka àlékún ni fún ìtì ẹ̀ súnà ní fáwa o but ọ̀nà yẹn ní fóun ló jẹ́ pé tí ọba ti kí lóru tílẹ̀ bá mọ́ yóò kíná rákà méjìlá yóò fi rọ́pò rẹ̀ ọba dẹ́dá ni náà fi lẹ́tàn lẹ́kà lòun náà fi gbà wá yẹ̀jú àmọ́ mu wá ń gbogbo gbà aleikum bi qiyami lẹ́yìn ìdìde lóru o ọ̀dọ̀wọ̀ yín fa innahu daabu salihina qablakum ìṣesí àwọn ẹni ire tí wọ́n kọjá ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ni ire ẹ má sì gbogbo òru sùn ẹni tó bá fi gbogbo òru sùn ó lè má rọrùn sùn jọ gbé nínú sàárè àti jèrè jọ gbéǹde àlìkíyàmù nira. ó ní wà qurbatu ilallah ìmọ̀ amúyàn súnmọ́ lọ́hùn kí ni tó kéré jù nínú tí èèyàn gbà lẹ́sàn téèyàn bá súnmọ́ lọ. ó ní wọ̀lẹ̀ ń sàálà ní ẹni tó bá súnmọ́ mi pẹ́kípẹ́kí tó bá ti tọrọ gbogbo anything lọ́wọ́ mi lẹ́rù ti yẹ lọ́wọ́ ìfún kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. wọ̀lẹ̀ yìí ni sàádà ní ntí ọba fẹ́ tó bá ní ọba àdẹ́dà yìí fẹ́ nǹkan báyìí ọlọ́run sọ pé mm, mm, oh, kò ní ṣẹlẹ̀ sí ọ. kí ló jíṣẹ́ lásán àṣọ làmùsọ̀ pé ọba adẹ́dà sọ fóun kò sí wàhálà náà kí ló sọ ọba adẹ́dà ní kò sí tí mo máa ń lọ́ra fún tí mo tì mí lójú láti ṣe ọba adẹ́dà ní sọ fáwọn bíi ẹrú mi ni bọ́lá òǹtọ́ kọ́kọ́ sọ ẹrú mi ni èyí tèmi ní í ṣe ó ti juwọ́ ju sẹ̀ fún tèmi ó ti dàyàn fẹ́ mi ó ti dẹni tí mò ń fẹ́ àsìkò rẹ̀ tó ti tó ó yẹ kó padà sọ́dọ̀ mi ṣùgbọ́n kò fẹ́ wá ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àsìkò ti tó yẹ kó kó ṣe kí ni kó jáde láyé ṣùgbọ́n kò fẹ́ ọba àrẹ́dà náà wọ́n ti ah kì í sàsìkò tó yẹ kó àsìkò àsìkò rẹ̀ ti tó òjíṣẹ́ náà sọ àṣọ làmì sọ yìí pé nǹkan méjì ọba adé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kórìíra rẹ̀ òun ló fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀fẹ́ kí ọrọ òun ó ṣe kékeré mọ níwọ̀nba òjíṣẹ́ náà sọ́lá ni kó mọ níwọ̀nba ó dájú fún pé wá lọ ọba mọ nǹkan tó ní odindi anabi ọlọ́run ọba nàbí yọlá Sulaiman sallallahu alá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ìdajì ọjọ́ ní ó fi ṣèṣirò ńgbà táwọn ànábì yòókù bá ti wà lìjánà tán òun yóò ìwà ń bi tí ọmọ ti ṣèṣirò kì í wá ṣèyún nìkan o òjíṣẹ́ náà àṣàlám ní ìdajì ọjọ́ ń wo òǹdíwọ̀n rẹ̀ ní tayé ń bí ọjẹ́ ọgọ́rùn-ún márùn-ún ọdún torí àlìyáwòmọ́ ìdàrọ́bì kàkà àlìfi sẹ́nẹ̀tì mímọ̀ tẹ̀ọ́dù ọjọ́ kan lọ́dọ̀ ọba adẹ́dà ọjọ́ kan tọ̀run ẹgbẹ̀rún táyé ń dín ni ńgbà ọba bá fi ìdajì ọdún ọjọ́ tó fi ṣèṣirò ìdajì ọjọ́ jẹ́ lónù five hundred years ànábì ọlọ́run ọba gbogbo ohun tó kó jọ dáadáa dẹ̀ ni ó ní ọmọ ẹ̀dá ènìyàn kò fẹ́ kí ọrọ̀ wọn mọ níwọ̀nba eyín lọ́dẹ̀ dáa jù fún yí pé kọ́ wá ṣèṣirò lọ òjíṣẹ́ lọ́sàn àṣìlám fi sọ yìí pé àwọn masakin àwọn ansar tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run ọba ńgbà ọba díjọ́ gbéǹde alikiyama wọ́n bá dé ẹnu ọ̀nà àlìjánná wọ́n sọ fún mẹ́gáàdì àlìjánná pé sílẹ̀kùn fún wa afẹ́ wọlé àwọn tí wọ́n ń sọ àlìjánná sọ pé tẹ́ẹ̀ ṣe ìṣirò ni wọ́n sọ pé ìṣirò kíni a ní nǹkan kan láyé tọ́lọ́wọ́n ọba là ń ṣe àti àti yọ̀ǹda ayé fáwọn aláyé sílẹ̀kùn fún wa owó wọn wà wọn sọ pé ẹ sílẹ̀kùn fún wọn o àwọn ọ̀tọ̀ lórìn lélẹ̀ ṣùgbọ́n ẹ̀dá ò ní gbàyàn bọ̀rọ̀ òṣìṣẹ́ náà sọ́nà sọ́nà wọ́wọ́ khairu lahu min al-hisab torí ẹni tí wọ́n bá ní kọ́ wá ṣèṣirò kó tiẹ̀ tó bọ́ síbẹ̀ gan irun dúdú ó ti di funfun kọba adẹ́dẹ́ ó ṣèṣirò nírọ̀rùn fún wa kọ́mọ pé wàá wá ṣèṣirò òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní ẹ̀dá ó kórìíra kú wọ̀wọ̀ khairu lahu minal fitna kódà kú ọ̀dà àjù wípé kọ́ wá di lọ ẹ̀sìn gbogbo ẹ̀ bọ́ ó ti rí ìrìkúrì ó ti di játijàti wá tán re ṣé òjíṣẹ́ náà sọ pé ẹni tó bá jáyàn sí ọba yàtọ̀ sí pé ọba adẹ́dà ó di ojú tí ń fi ń rìnà ẹnu tí ń fi ń sọ̀rọ̀ etí tí ń fi ń gbọ́rọ̀ ọwọ́ tí ń fi ń gbá nǹkan gbogbo ń tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà yóò fún ọba kò ní í ṣe fún un. wọ́n mú kẹsìrátì lè ṣèyí àti ìmọ̀ jẹ́ kí ẹ̀ṣẹ̀ èèyàn parẹ́ ìmọ̀ pẹ̀sẹ̀ ra fún yẹn torí pé kí ni nínú tí máa dùn mọ́yàn jù láyé kí ni oorun ni. làṣìtáni fi máa tẹ̀ báàtì àsìkò tó yẹ kó jí báà ní àsìkò tiwa òjíṣẹ́ náà àṣọ là ní ìwọ náà bá fún lọ́ba ní pé kí n sùn díẹ̀ sí tó o bá tún ti lọ́ọ̀tà jẹ́ ní àsìkò sì wà òòrì ní ọjọ́ yìí dúdú wọ́n mọ̀ wá kó o tó mọ tí ò ń ṣe ọkàn gbọ́ tí wọ́n ń ṣe as-salatu khairu minan nawm. orun ti bọ́ mọ́ ọ lọ́nù ló fi sọ pé tọ́ ọ bá ti tajíù tí kò kọ́kọ́ sí alhamdulilayi alladhi ayani ba'da ma amatani wa ilayhi nushur. sẹ́yìn oníkọ́ má fi máa ń bẹ̀ ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir oní má fi máa ń bẹ̀ ṣe subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billahi al-ali al-azim. ó ní sòrítọ́ ọba ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ń tọ́ bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba yóò fún ọ. tọ́ ọ bá wá dìde o tó jẹ́ ńlọ dáa jù o tọ́ ọ bá lè mú náfúlà wá gbogbo ń tọ́ ọ bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba yóò gbàrún rẹ̀ yóò gbà papọ̀. tọ́lásìkò ni tọ́ba adẹ́dàá máa ń sọ̀ kalẹ̀ bó ṣe bá ti tóbi rẹ̀ mu wípé ta ló ní bùkátà kí n bá bíyà rẹ̀ ọlọ́run ọba lóun fẹ́ jẹ́ mẹ́sẹ́ńjà fún ọ àbí kí ni ìtumọ̀ rẹ̀ bùkátà ló ní kí n bọ́ bíyà rẹ̀ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ jẹ́ ìránṣẹ́ fún ọ ta ló fẹ́ túbà kí n gba túbà rẹ̀ ta ni n fẹ́ nǹkan kí n fún imaamu shafi rahimahullah rahmatulahi wa sàfi sọ pé ẹni tó bá lóun wá nǹkan lọ́dọ̀ ọba adẹ́dà tí ń wá ń fi àsìkò yún sùn òpùrọ́ ni kí ló tún fẹ́. ah wọ́n kọ exam questions fún ọ wọ́n tún kọ answer sí lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní kọ́ ọ̀dà kọ òun tún sè mẹ́lẹ́. tàwa tàlábàwí. òjíṣẹ́ náà sọ́lá sọ́lá ومنعته عن الإثم ìmà ń kọdí fún èèyàn kó dẹ́ṣẹ̀ sórí kí àjẹ́ ara wà nínú ọkàn èèyàn mirror indicator kó ọ̀rọ̀ bàjẹ́ kó ní ọ́ lára láti ṣe ara ṣe kì í àmọ́ lẹ́yìn. Ah! kò yẹ kí a tún bá wa ń di ilé yóò jẹ́ kó o máa kó o mọ̀ wọn ara rẹ kó o wá máa tijú ọba adẹ́dà kílẹ̀ san tí ó fún ẹni tí ń bá ń tijú rẹ̀ ó ní ní gbangba nígbà tó jẹ́ pé túbúlà sara if àṣírí gbogbo ẹ̀dá ó tù gbogbo ohun tó ṣe ní kọ̀rọ̀ yóò wá yóò wá di kedere òun náà tijú rẹ̀ yànnà ìpè ara eléyìí tijú mi láàyè jẹ́mi náà tijú rẹ̀ lẹ́nu ìní ìní bà ọ́ jẹ́ kọ́lọ̀ mọ́ bàá jẹ́ látara kíni kí á mọ́ lẹ́yìn. ló fi jẹ́ pé gbogbo recommendation òjíṣẹ́ lásìlá rẹ̀ ọ̀sánlá lórí tí ó tún gbèsè ayé àtọ̀run wá sí i máa rìn ní àárín lẹ́yìn ìgbàgbọ́ wa ká ṣe kí ni ká gba àwẹ̀ ká ṣe kí ni ká máa ṣe máa tí ọba adẹ́dà gbogbo wa eré àti tí mo yín nà kí lọ́ba adẹ́dà kóró ni kóró kù tẹ́ ẹ̀ máa ń tí rántí ni èmi náà máa rántí ni. tẹ́ ń bá ti rántí mi èmi náà máa rántí tẹ́ ń bá ti dúpẹ́ fún mi à èmi náà ò ní ṣíwọ́ ọ̀kẹ́ mi lórí yín. ẹgbàá wa gbọ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó wà Mẹ́kà nínú tó ṣẹ́kù níṣe sí àwọn alẹ́ kìtàbí tán ti kọjá. wọ́n máa ń gba ọjọ́ No oṣù muharram ẹgbà wá wá bẹ́ẹ̀ nípìnlẹ̀ ibi tó ń dojú kọ níbo ni kíbla káàbà ìbòdé madina sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ níbi tí wọ́n ní kọ́ máa dojú kọ ó ń jẹ́ ẹ̀ràn rẹ̀ ó ń fẹ́ ibi ìpìlẹ̀ yìí ni mo fẹ́ lọ kí lọ́ba adẹ́rà sọ wàlíyẹnẹ́kà qiblatan tardaha á darí rẹ padà sí àdójúkọ tọ́nfẹ́hùn ntọ́nfẹ́hùn ní ti dáadáa lórí iṣẹ́ tó gbọ̀ngbọ́n jù tẹ́dà máa fi rórí sórí ire ayé àti tọ̀run á dọ̀ padà síbẹ̀ fọwọ́lì wajhaka. da sẹ́rí padà sí kíbla ìmọ̀ gba àwẹ̀ báwọn ẹ̀gbà wa wá bẹ́ẹ̀ nígbà wa maka jọ́kẹ́wà muharram ọmọ ń gbà nígbà wa dé Madina ọba àwọn Yehud àwọn náà máa ń gbà wá ní bóò ni tí ń ṣe jẹ́ ah. wọ́n ní ọjọ́ òní òní ọba adẹ́dà ló kó Musa sallallahu aláàbí náà alẹ́ ló kó yọ nínú aburú àti ewu àwọn ọmọ Bani Israila ìṣẹ̀lẹ̀ náà àbí kí lè sì tó náà sàásọ́ náà fún un ó ní nahnu ahaqu Musa àwa la lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ látara pé kí ni tawhid ẹni Musa pèpè sí àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ pèpè sí irun àti pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba bàbá kí ló jíṣẹ́ náà sàásì làm sọ ó ní bàbá kan ló bí yẹn ìyá ló yàtọ̀ kí ni ìtumọ̀ yín nǹkan kan náà ni a mú wá òfin tí a fi lò lé ayé tọ́ba adẹ́dà fi rán olúkálukú wọn òun ló yàtọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ níbì kan nínú àna ọba adẹ́dà yóò gbé ànábì kan yìí jáde wípé ọ̀ya tún nǹkan yìí ṣe tó bá ti lọ tán yóò tún di pé àwọn èèyàn tó ń padà sí pilẹ̀ yóò tún di wọ́n ran wọ̀nra wọ́n tún bẹ̀rẹ̀ wórówóró wọn àánú ọba adẹ́dà yóò tún gbé mi dìde bí n ṣe ń gbé wọn dìde lóríṣiríṣi ni láyé anabi musa sallallahu alayhi wa sallam alayhi ntọ́gbalẹ̀ oníkíni idán tí a bá pidán báyìí látara adáhùn wọn kó àwọn èèyàn lọ láti lọ sí kíni wọn kó wọn lọ sọ́nà àná ọba adéda wá fi idán ntójú tiẹ̀ lọ ó fi ṣe mùjíza. fún ànábì Musa sallallahu ànábì náà rẹ̀. débi pé ńgbà tí wọ́n gbé idán dé ẹ̀rú bá ànábì Musa gan fún ara rẹ̀ sallallahu ànábì náà rẹ̀ kí lọ́ba alẹ́ dà sọ fún un ó ní innama sana'u kayda sahir wala yuflihu sahir haythu ata gbogbo ohun tí wọ́n ń ṣe ète òpìdánì kò lè jẹ́ wọn ò lè jèrè rẹ̀ ju kọ̀pá rẹ̀ lẹ̀ ojú kọ̀pálẹ̀ ó kó gbogbo ejò wọn ó gbé mì kọ̀pádéjò ó gbé gbogbo ejò wọn mi àwọn òní wọn kọ́kọ́ Musa sallallahu alánàbí náà alẹ́ àwọn torí pé kí ni ẹni wípé ń tóun ṣe idán ni wọ́n mọ̀ pé kò sódodo ń bẹ̀ látara pé kí ni sórí tó ìwọ tí ó jẹ́ èpè tó ti di bojúbojú bò lójú ìwọ lọ́ọ́ máa réjò bọ̀tùkọ̀pá lòun ọ̀ máa rí. nígbà wọn ṣe gbogbo ẹ̀ tí anabi musa sallallahu alayhi wa alayhi tọba arẹ́dà ni kò ju kọ̀pá lẹ̀ tó jù ú lẹ̀ àwọn òpìdán wọn ò rí kọ̀pá ejò gidi ni wọ́n rí wọ́n ní ẹ́ eléyìí ògidì lélẹ́yìí ò eléyìí èṣe kìí ṣe bíi tàwọn ló fi jẹ́ pé kí ni wọ́n sọ amana ìrọ̀bì Musa wàrú àgbà ọba adẹ́dàgbọ́. sọmàdánwò imani tí imani bá ti wọlé sọmàdánwò rẹ̀ ẹ jẹ́ ká fún yín ní àpèjúwe àdánwò imani. ní tòsítòsí bí ni o crisis ṣẹlẹ̀ lókè wa lọ ọ̀kan nínú àwọn ọmọ àyà wọ́n wá da dùbúlẹ̀ wọ́n gbọ́bẹ̀lẹ̀ lọ́rùn ṣe la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam oníkèése torí tí ní fi ṣe mùsùlùmí lèmi àánú yín ṣe mí tọ́ ọ bá lè pa mí ẹrù tó rù kò ní mọ níwọ̀nba mùsùlùmí lèmi àwọn tí wọ́n fẹ́ gbọ́bẹ̀ lé lọ́rùn ni ẹni tí èsè mùsùlùmí ò lè sọrú eléyìí torí kèfèrí bẹ̀rù kú ẹ̀jẹ̀ àtúlẹ̀ wọ́n bá túlẹ̀ lọ́ba ní ẹ mi lómi mo fẹ́ kírun mo fẹ́ sàlùwàlà wọ́n ní á ara wa lélẹ̀ kèfèrí kò ní gbàlà wọ́n dọ́gbọ́n dàdúgbòlẹ̀ wọ́n gbọ́bẹ̀ lé lọ́rùn yóò máa kà ní ìsìn ni ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ gbogbo ntẹ̀ ń fẹ́ mo ti ṣe tí ntọ́ ntí ò ṣe gan yọ pọ̀ ń ṣe. wọ́n da èèyàn dùbúlẹ̀ wọ́n máa wọ́n máa fi àjẹ́ báyìí yọ̀dọ̀ máa ṣe Allahu wahid Muhammad Rasulullah la ilaha illallah Muhammad Rasulullah kí ni fà ìgbàgbọ́ ìgbàgbọ́ wo òjíṣẹ́ náà sàásìlà ti júwèé náà fún wọn wọ́n ti bí ìgbà tí wọ́n ń rí náà báyìí ó dẹ̀ júwe àlìjẹ́nà fún wọn bí ìgbà tí wọ́n ń rí báyìí ó dẹ̀ ti jẹ́ ó yé wọn yí pé gbogbo ń tá a bá lò ń bí tá a bá rí àlìjẹ́nà òfó ní gbogbo ìkẹ́ tá a bá rí láyé ń bí tá a bá tọ́ba di pé iná ló wá gúnlẹ̀ sí òṣì kò sóṣì tó ìyún ti rinlẹ̀ nínú ọkàn wọn àwọn onídàáwárí jẹ̀ níwò wọ́n rògidì wọ́n mọ̀ pé eléyìí wọ́n ní àmọ̀ náà firaun ẹni tó sorí burúkú jù nínú ẹ̀dẹ́ ènìyàn ọ wá ní à fún tẹ̀sí àfẹ́ǹjọ́ ń dètè ni ń gẹ̀yìn lọ́wọ́ ń gẹ̀yìn lẹ́sẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ṣó tírẹ̀tì wọn ni wọ́n mọ̀ yìí pé ntójú bá ń lọ ó lè ṣe ẹni tí ń pa àwọn ọmọ ọkùnrin torí pé kí wọ́n má bàa rí ọmọkùnrin bí tí ó gbàpò tí ó tí ó fún ní wàhálà sọ́ni òní lè gé wọn lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ wọ́n mọ̀ pé ní tí ó ṣe kí ni wọ́n fi dá lóhùn. wọ́n ní fọ́kìdìmọ̀ antakọ́d ṣe ń tó ṣe à kí ni bírú èyí ìmánu lòjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ pé tọ́ba ti wọnú ẹ̀dá gbogbo táyé ń bí yóò rí bíntín tá a bá kú níbo la ń lọ tá a bá kú nísìn níbo la ọba adédànfẹ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ah àwa la lẹ́tọ̀ọ́ sí musa jù yín lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ń gba ọgbà àwẹ̀ nípìlẹ̀ ọ̀ràn yẹn ní aṣọrọ̀ torí pé kíni òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlá ń sọ yìí pé ẹni tí ò bá tí ì jẹun kó má jẹun mọ́ o kó bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ ẹni tó bá ti jẹun kókó raró ní ètò kù torí ìpọ́jọ́ ọ̀ràn yẹn nípìlẹ̀ ibẹ̀ làwọn àáfàá ti fa òfin yọ òfin tó di ọ̀ràn yẹn nu àṣẹ ní ọ̀ràn yẹn náà ó dé ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kóòrùn ó wọ̀ ọ gbọ́ pé wọ́n ti róṣù tẹ́lẹ̀ wọ́n wá ní wọ́n ti róṣù o ọ gbọ́dọ̀ jẹun mọ́ tó o bá lè jẹun o ti jọ̀sán nínú Ramadan ṣùgbọ́n ọ wá jẹun mọ́ ṣọ́ láwẹ̀ yẹn àbọ̀ òní àwọn àfáàní ó ní pọ̀nàkàì torí pé kí ni ìpìlẹ̀ ńkọ́ kí ló jíṣẹ́ náà sàásán là ń sọ ó ní ẹni tó bá ti jẹun kọ́mọ́sẹ̀ kí ni mọ́ kọ́mọ́ jẹun mọ́ ìjà ti fa òfin yẹn ló fi jẹ́ pé eyín òun lọ́fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ tó jù. ọwa wá kú nígbà tí Ramadan dé àwẹ̀ aṣúrọ̀ ó wá di àṣegbọ́rẹ́ nínú àwọn àwẹ̀ àṣegbọ́rẹ́ kò sí ètò níláàdá tó àyàfi ti Arafa torí pé kí ni àwẹ̀ Arafa òjíṣẹ́ náà sàlám ní ìrètí wà fẹ́ni tọ́gbà wípé. ẹ̀ṣẹ̀ ọdún kan tó ṣe sẹ́yìn Ọlọ́run ó foríjì ètí ń bọ̀ níwájú Ọlọ́run ó foríjì àlàyé táwọn afáàsí lórí èèyàn ni wípé ah, ntẹ́yìn ò tí ì ṣe Ọlọ́run tó forí rẹ̀ jìn rárá iṣẹ́ rẹ̀ tó ṣe fún odindi ọdún kan ọba adẹ́dà yóò tún fi kún fún ọ ó forí jìn ó tún fún ọ ní àríà ṣáàríà ni sáré àlẹ́ ń pè ẹ́ advance ni jazakallah khair ó tún fún advance fi kún fún ọba adédànù shakur ọba tí máa dúpẹ́ fẹ́ni tó bá sìn ni kí ni dúpẹ́ rẹ̀ yìí máa fi yìí máa fa ẹni tó bá ṣe tiẹ̀ ìtọ́ máa fa amára ọ̀kárí kó lè bá ṣe kí ni kó lè bá a ṣe sí. òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé àwọn ẹjọ́ aṣúrọ́ ọba adẹ́dẹ́ ó fi pa ẹ̀sìn ọdún kan téèyàn bá ti dẹ́ dá ọba adẹ́dẹ́ ó parẹ́ yóò fi parẹ́ fún yàn ládàá rẹ̀ láti ṣe kíni láti gbà wá níyànjú. nípìnlẹ̀ ọba adẹ́dẹ́ máa ń tí ó ṣẹ́kù nínú òfin àwọn alẹ́ kìtàb tẹ́lẹ̀ ọba adẹ́dẹ́ máa ń fẹ́ kó jíṣẹ́ náà sàásálàmù kó náà máa ṣe ṣùgbọ́n nígbẹ̀yìn ọmọ ó ní ká yapa sí wọn kí wọ́n fi mọ̀ pé ọ̀nà wa jọra ni kìí ṣe kí ni kìí ṣe kan náà. lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm fi sọ pé tí mo bá di ẹ̀mí o lẹ́yìn ìṣètò ilẹ̀ kọ́bìl tí mo bá di ẹ̀mí ń gba ọjọ́ kẹsàn-án oṣù muharram náà tí ó jẹ́ tásùà kó fi má jẹ́ yí pé à ń fi ń jọ wọ́n ni àti yapa sí wọn. a kí ni túmọ̀ yùn àwọn ò ṣe báwọn ṣe ń ṣe ẹ̀sìn ni tó wà nípìlẹ̀ but a ṣe bí wọ́n ṣe ń ṣe à ń ṣe bọba adẹ́dà bó ṣe tún lójijì ṣe ńlá fúlàrọ̀ sọ̀lá ló fi jẹ́ yí pé kágbájọ́ kẹsàn-án mọ́ ẹgbà wá wáyé pé a lè fijọ́ kọkànlá náà kún ṣùgbọ́n lẹ̀ ẹgbà wá tọ́ lẹ́ni nínú òǹkà ti nàìjíríà kí lè ní eight lè bàtí mamlakati al-Arabiyya Saudiya òní làwọn kà sí mẹ́sàn-án. tí wọ́n gbà wá níyànjú pé ká gbà gan jù ó ní èwo aṣura jọkẹwà ẹni tó bá lágbára rẹ̀ kò sí iṣẹ́ eré téèyàn sí tọba adẹ́dẹ́ ó fi láàdá rẹ̀ dùn tọ́gbà tèmi tọ́gbà lọ́la tọ́gbà lọ́túnla fọ̀níyàmà ká rọra wa létí pé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ kọ́ra ẹni tó pọ̀ inú rẹ̀ náà ni thirteen fourteen fifteen ló kó sí. àáfà kan rẹ́kọ́mẹ́ndì wípé kábẹ̀rẹ̀ látìnì bàbá ti bá dé juma èyí tó bá bọ́ sínú sọ́ọ̀tù ń bẹ̀ tá a gbà àti ṣe kí ni àti mú wá sẹ́yìn gbogbo ètò àbáṣe kọba adẹ́dà kọ́mọ́fìlà adá rẹ̀ dùn wá but kí ló pàtàkì jù. ọ̀gọ̀rọ̀ kí ni mo fẹ́ dà lọ́dún yìí ìní ó máa lé ẹ̀ tí kọ́lé mo fẹ́ kọ́lé kọ́lọ́hún kọ́lé rẹ fún wa ẹ̀ tí ra mọ́tò mo fẹ́ ra mọ́tò mo fẹ́ mo wá nǹkan ọ̀gùn kì í ṣe ń tó burú ah ọlọ́run ò tí ì pèsè ọmọ kò fẹ́ ọlọ́run pèsè kọba adẹ́dàbà fún àwọn ọmọ ọ̀yà ní ọmọ àrídùnnú ah n tí ì níyàwó kò fẹ́ níyàwó kọlọ́run ó pèsè ìyàwó alálùbáríkà n tí ì ríṣẹ́ mọ̀ ń wáṣẹ́ kọba adẹ́dà kó fún aníṣẹ́ alálùbáríkà tí ó tò tí ó sẹ́kù tí ó kalẹ̀ pẹ̀lú ń táàrí pẹ̀lú rẹ̀ but èyí tó pàtàkì jù tọ́mọ mùsùlùmí máa ń lé òun ni wípé tí a bá ti bọ́ sínú oṣù àkọ́kọ́ nínú ọdún báyìí kó ṣe ṣìṣàbò ara rẹ̀ kó ṣèṣirò ara rẹ̀ torí pé ilé ayé oko ni téèyàn ti gbin téèyàn fẹ́ ká lọ́rùn. dọ̀bà adẹ́dà fi ń sọ pé ya ayyuha alladhina amanu taqullah. ó fi ń pe àkíyèsí wá sí walitanzur nafs ma qaddamat lighad kí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kọ́ máa yẹra rẹ̀ wò kí ló ń palẹ́sẹ̀ ilẹ̀ fọ́la ọ̀làwọ́ ni ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí lèèyàn fi jèrè ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni man ja'ala li humuma hamman wahida hammal mi'ad kafa Allahu sa'ira umumi. ẹni tó pa gbogbo ìdààmú rẹ pọ̀ sọ́kan ó ṣe lọ́kan ṣoṣo ìdààmú wípé bóòlù òun ó ṣe bọ nínú ìyà ọlọ́run ọba ń jọ gbogbo ìdààmú yòókù ọlọ́run ọba ó kò yọnu ọlọ́run níjọ́ ní rí bínú ọba láyé ń bì kó máa jẹ̀yẹ̀ lọ́kàn. bóò ni àfi ká pòfin rẹ̀ mọ́ àfi ká tẹ̀lé ṣe sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àfi ká yapa sí ní tí ó jẹ́ ti àṣetán. àti yapa sí ní tó jẹ́ ti ṣetán a máa rẹ̀ nínú àrékérekè rẹ̀ ó ní taswif ìmọ̀ dìlé iṣẹ́ rẹ̀ ń wàá ṣe létà tá a dẹ̀ mọ̀ bọ́yá a lè tà ta ló mọ̀ bóun ó lè tà kò sí ló fi jẹ́ pé mùsùlùmí kì í létà ṣẹ́ẹ̀rẹ́ ntọ́ba ti jẹ́ tójú ọ̀nà ọba adẹ́dà tí sọ fún tó ti mọ̀ kó tètè máa ṣe agbátẹrù bí ó ṣe ṣe kíni bí ó ṣe rí ṣe kì í wá rọrùn kíni máa mú rọrùn àdúà kọ́mọ abẹ́lọ́n ní yàtọ̀ sí tí òjìṣẹ́ nasala asilan pa àwọn sàádé Sayyidina Umar radiyallahu anhu ló fi jẹ́ pé máa ń sàdúrà wọn. اللهم أرني الحق حقا وارزقني اتباعه wọ́lọ́run ọba fò òdodo hàn mí gẹ́gẹ́ bí òdodo jẹ́ ó rọ̀ mí lọ́rùn láti tẹ̀lé kéèyàn mọ̀ òdodo ọ̀tọ̀ kó lè tẹ̀lé ọ̀tọ̀ wàrí ni lọ́bàtìlà bàtìlà wọ̀rùzùkùnì sinaba fi ń tí èso òdodo jẹ́ ó yé mi pé irọ́ lélẹ́yìí ìṣìnà lélẹ́yìí wá ń kóra arọ́ fún torí àìmọye èèyàn ọmọ pé kí ní ọ̀dà ayọ́rẹ̀ yìí máa ṣe é. mo àbá medical doctor tí ń sìgá àbí <laughs> doctor <laughs> ṣé kò mọ òdodo kò sí dáadáa kan tó lè tó lè sọ yí pé òun rí nídìí sìgá ó dẹ̀ mú. dáadáa wo ní bẹ́ńdì ìsìnà kò sí. ah ibi táburú rẹ̀ pọ̀ dé ọba adéèdè ọ̀sọ́ pé ká má ṣe sìn ó ní àmọ́ tiẹ̀ rí ń bẹ̀rẹ̀ bèbè rẹ̀ tó ọba onítọ́jú rẹ̀ bá tó ọba ti ojú rẹ̀ fẹ́ ọ fẹ́ ṣe ọ lọ́nà kí ló ní ká ṣe. rọ́dùn bá sọ rẹ rẹ gíláàsì rẹ ńlẹ rẹ náà rẹ ńlẹ ló fi jẹ́ pé kò sí tí máa kọ́yìn àáró níbi ìsìnà tó gẹ́gẹ́ bá sọ torí amúrù ìlàyé ni. ọba tó jẹ́ pé òun gan ló mu oògùn àrùn tó fi sí alára ọlọ́pàṣẹ rẹ̀ tọ́n bá ti ń rẹjú rẹ̀ ńlẹ̀ ọba adẹ́dá ó máa kó ẹ̀mí rẹ̀ ró níbi ìhòkúrò tí ó fi wá tí ọlọ́ọ̀sẹ̀ sí náà. kì wá sẹ́yìn nìkan gbogbo àdúrà tó ń bá ń ṣe ọba adẹ́dá ó máa fi ṣe rọrùn fún ọ láti jẹ́ ọ̀tẹ̀ ẹ lọ́wọ́ ọkàn rẹ ò ní pín yẹlẹyẹlẹ ọmọ ẹ̀rí tí ó máa ń le fún àwọn èèyàn yóò máa rọ̀ ẹ́ lọ́rùn ṣùgbọ́n tí ọba ti jẹ́ kẹ́mi rẹ kó kún fún un tí ọ̀yẹ́ kó kún fún àti ṣe tọ́lọ́run ọba ọmọ ní ọlá ara dìde àti dìde sí tọ́lọ́run ọba ò ní rọ̀ lọ́rùn lẹ́mọ̀ fi ń sọ wípé tó o bá ti fi di wípé àti ṣe tọ́lọ́run ní ọ lára padà sí drawing board ṣọ́ ojú ẹ̀ sọ ẹnu. So ṣọ́ ẹnu. sọ̀bi tó ń rìn sí sọ̀gbọ̀kúgbọ̀. ọba alẹ́ ìlàtí ṣé mọ̀rùn tó pọ̀ fún anis bí ṣe hands free ni onímọ̀ fi gbọ́ Quran tẹ́nìkan kan onímọ̀ kan gbọ́ Quran. o lè mú dání kọ́ ọ máa kà bọ́ǹbà ń ṣe ń kà á sí ìfẹ́ ọba adẹ́dàá iṣẹ́ òjíṣẹ́ náà sàásìlám yóò máa rọ̀ ẹ́ lọ́rùn wọ́n máa sálápá ń tètè láti ṣe ntọ́ba adẹ́dà ń fẹ́ bó ṣe fi rọ́jíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá tọ́rọ gbọ́dọ̀ gbégbèsè alladhina jahadu fina kí lọ́ba adẹ́dà sọ lanadiyannahum subulana wa inna Allah ma'a al àwọn tí wọ́n mọ̀ pọ̀ bá dẹ́dà ń wo àwọn ọmọ táwọn ń rò ọgbọ́n táwọn ń sọ ó dẹ̀rí táwọn ń ṣe tí wọ́n wá ń pa kúbẹ́kúbẹ́ tí wọn fẹ́ ṣẹ̀ kí lọ́ba dẹ́dà sọ ó ní mo wà pẹ̀lú wọn èmi náà rí màá jọ yín lójú èyàn gbọ́dọ̀ ṣègbésẹ̀ èyàn gbọ́dọ̀ ṣọ́ra fún tẹ̀síwì àyìnbọ̀ wá sí létà ṣé nìsín òjíṣẹ́ náà sàásìlà fi rẹkọmẹ́ndì pé ká máa wà nínú àlùwàlà ń gbogbo gbà tọ́wọ́n bá ti mú àánú àlùwàlà ọ̀fẹ́ múná tẹ́mi rẹ̀ bá ti ru ẹ̀ṣẹ̀ tàbí ọ̀fẹ́ dàrú kí ni ntọ́ rọrùn ntọ́ dáa jù fún ọ kó o ṣe múraká méjì wá wọ́n bá rẹ̀ dà mọ́sádìọ́ ìfẹ́ nǹkan yìí torí pọ́ọ̀fẹ́ fi àìfẹ́ rẹ̀ fi rọ̀ mí lọ́rùn lé mi jìnnà sí ó rí wọ́ndà sí. o gbìyànjú lórí rẹ̀ tó o bá wà tó o bá yẹ pé ìhun nira fún ọ kí ni sheikh islam ibn Taymiyyah sọ ó ní ká ṣe bí òjíṣẹ́ lọ́sà islam ti sọ fún àyànfẹ́ rẹ̀ nínú ọmọ ìyàwó Fatima rọ̀dí àlàánà ó ní ìyá Fatima. ما يمنعك أن تقولي كما أوصيتك يا حي يا قيوم برحمتك أستغيث أصلي لشاني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا Fatima kí ló kọ́ di fún ọkọ tẹ̀lé ìmọ̀ràn tí mo fún ọkọ ọmọ ṣẹ́ ń gbogbo gbà kọ́ ọmọ sọ báyìí pé yà háyù yà qayyum ìrọ̀ ọba ọba àyè tó jẹ́ pé ntọ́ba yè ní yè yà qayyum ọba tó rọrọ̀ tó dúró tán tó pé bí rahmatika astaghith ìkẹ́ rẹ ni mò ń sádi ni mo ké pè asli ni sani kula bá tún gbogbo ọ̀rọ̀ mi ṣe ní dáadáa wọ́n ti tẹ́kí ni ìlànà fi tẹ̀rẹ̀fẹ̀tẹ̀ ayé. má dá mi dá bùkátà mi má dá mi dára mi ní kan ìṣẹ́jú kan má dá mi dára mi. sheikh islam ibn taymiyyah rahimahullah rahmatan wasi'a ọmọ kéwù rẹ̀ sheikh islam sani ibn qayyim jawziya ológọ́rọ̀ ọgbà tóun bá kásùbà tán tóun ní kó òun sáré lọ bá a fọ òun òun ó rí i pé yóò pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórí ìjókòó kò ní dẹ́ni bòdì lọ wọn kílẹ̀ máa ni bóyá káwa náà mọ̀ káfi rí jẹ́ mbẹ́ ó ní mò ń ṣe àzùká kí ni máa ń sọ ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li shani kulla wala takilni ila nafsi tarfata ayn ó ní kò sí nínú àwọn àzùká tí máa ń kọ̀nẹ́kìtì ọ̀pọ̀lọpọ̀ mẹ́mì tẹ́mi òfin ní ṣìṣe tọkọ̀ndọ̀ òfin ní rorokoro bíi gbólóhùn yẹn ya hayyu ya qayyum bẹ̀rù àmọ̀tíkà sọ̀rọ̀ kí láǹfààní kọ́pọ̀lọ́ àti ẹ̀mí ọ̀ papọ̀ lójú ọ̀nà ọba adẹ́dà wọ́lọ́ wọ́lọ́ ọ̀ksìmù bẹ̀rọ̀ bí káàbà ẹni tó bá rò yìí pé a ibi táwa dé yìí àwọn ò lè ṣiṣẹ́ mọ́ ó ti ṣì gbólóhùn yẹn àṣìṣe ni èròǹgbà yẹn àṣìṣe ni. kò sẹ́ni tí ó bá rìnrìn tí ìbínú ọba adẹ́dẹ́ ó fi sọ̀kalẹ̀ sí ọlọ́run ọ̀bẹ nìkan tán a relationship ti ń bẹ láàrin wa àti àwa àti ẹ̀ ni pé ẹrú rẹ̀ ni wá ọba wa dẹ̀ ni òbòdìyàn ìjẹ́ ẹrú a gbọ́dọ̀ ṣe tààkìkù rẹ̀ ní gbogbo ọgbà ní gbogbo bí ní tẹ́rú bá ṣe ṣe sí bẹ́ẹ̀ ni ó ṣe bọ́ sí nínú wàhálà yìí. ló fi jẹ́ pé ẹni tó lágbóyè gan-an ni ó máa páyà jù wípé kọba adẹ́dà má sóhun di tóun ò fẹ́ kóun mọ́ dídàkudà ni ó máa sá fún un tí ọba adẹ́dà ò jù ní ọmọ tẹ̀lé pàṣẹ tí ọba adẹ́dà tó là lẹ́jù kí lọ́ba adẹ́dà sọ ó ní yá ayọ́ lẹ́bí iná àmọ̀nù kí ló fi kún ó ní àmìnù ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ o ẹ gbàgbọ́ o ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ gbàgbọ́ o tọ́ ọ bá sọ pé ẹnu tó o fi sẹ́nu lásán tó o mú lò níwà ó ní bọ́ńbẹ́ òsíntọ́kan adẹ́dà ń bẹ́ẹ̀. ló fi jẹ́ pé atamasuk bima nazalallahu ala nabiyina sallallahu alayhi wa sallam wajibun fi kulli waqti wahid ló fi jẹ́ pé àwọn ẹni rẹ tó ti kọjá lọ tí àdánwò kan bá bá wọn tí wọ́n kọ́kọ́ máa yẹ̀ wò ibo la ti ṣe ẹsẹ̀ gbé lójú ọ̀nà tí ọba adẹ́dàfin ló jìṣẹ́ lọ́sọ̀lá àdàwọ̀sọ̀lá má sọ pé torí wípé o ti wá lágbọ̀ọ́yé kọ́ wá máa wà láàrin àwọn obìnrin olóbìnrin kí ló yíṣẹ́ lásán sálàm sọ ó ní iyakum wàdùkún alá ànísà ìkìlọ̀ ní fún yín ó dọwọ́ yín o ẹ má máa rúpọ̀ máwọn obìnrin wọ́n wá fẹ́ gbọ́ àlàyé wọ́n ní alẹ́hámù nǹkan ìyẹn àwọn relation ọkọ tọ́jẹ́ wípé bóyá nìsín ìyàwó ẹ̀gbọ́n èèyàn ìyàwó àbúrò èèyàn àwọn báńbáńbáń lọ tọ́jẹ́ pé islam ọkọ̀ pé ká fẹ́ kí lòjíṣẹ́ náà sọ́là fi dá wọn lóhùn ó ní alhamdu almaut ó láwọn gan ni kú torí pé kí ni kò sí ẹ̀kọ́ ṣẹ́rí tọ́lẹ̀ lè fẹ́ wọn látara rírúpọ̀ mọ́ra wọn ìbàjẹ́ ó wá ṣẹlẹ̀ lóríṣiríṣi tí a ní ká tẹ̀lé òfin ọba adẹ́dà tọba adẹ́dà ní pé kọ́ ṣọ́ wa ní bá a ṣe tẹ̀lé òfin o a ṣọ́ra fẹ́lẹ́ a ṣọ́ra fún ọ̀rọ̀ torí wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó o máa dá sí òun lu sẹ́ ara rẹ ní gbàǹjo ni. bó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà pẹ̀lú sẹ́tọ́ tọ́pọ̀ rẹpẹtẹ tọ wa bá nínú àkáǹtì rẹ sì náà ń ọba olè ń ọba oríṣiríṣi ń bẹ̀ tí èsè tiẹ̀ á níbo mo ti kó léyìí àwọn tó bàjẹ́ tó ṣàìdá tí wọ́n ti kó sẹ́ẹ̀rẹ́ fún tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ tàwọn táwọn ń kó bọ̀ ni. òun ni wọ́n paasi sí ọ lọ́dọ̀ kọ́lọ́hún yà wáyà òjíṣẹ́ náà ni sọ́lá ní yọ̀ wá pé kò ní rálì jẹ́ ń wọ̀ mọ́ yọ̀ wá ná kọ́lọ́hún fún gbogbo ìgbésẹ̀ àṣetọ́ gbogbo ntọ́ba yapa sí ntọ́lọ́hún ọba fi ọ̀nà èṣù ni a gbọ́dọ̀ yẹra fún ní wíwò níṣesí ní rírò. ọ̀gọ̀rọ̀ tí làákàyè kúrú fún ani ẹ ṣeré àkọ kí kí ló burú ń bẹ gbólóhùn yẹn àwọn àfọ olójúsùnùkùn ni wọ́n lè sọ mátẹlẹ ẹni kéwú kéwú ní ké ọlọ́run wọ́nranwọ̀nran tó kó sí lọ́pọlọ kò sí ọ ọwọ́ ń ti mẹ́sẹ̀gì ránṣẹ́ sí àwo rẹ̀ kọ́ ya fídíò ara rẹ̀ ní òhò kọ́ á sẹ̀ǹdẹ̀ sóhun òun fẹ́ rí òhò ìyàwó mu sọ́bọ̀pọ̀lọ́. dúò tọ́ lo dúò tàbí tọ́ lo whatsapp gan o lè máa rí ẹni tí ọ̀n bá sọ̀rọ̀ tó o bá fẹ́ rí ìyàwó rẹ̀ ṣé kò tí ì tó ṣé wọ́n gbà wípé ṣẹ́rẹ́ àǹgàn ṣọ́pọ̀sì mu wípé o tiẹ̀ wà ní wọ ọ̀yá sẹ́ndì òwò rẹ sí mi tó bá bọ́ sọ́wọ́ ẹlòmíì ńkọ́ àbí gbogbo ń dá ń sẹ́ndì lórí social media nǹkan kan ibìkan ní nọ́ọ̀sì àgbà kọjá tọ́jẹ́ yí pé tí wàhálà bá dé wọ́n lè bá wọ́n lè bá àwọn eh, service provider sọ̀rọ̀ yìí pé a fẹ́ rí gbogbo àwọn nǹkan yìí wọ́n rẹ̀ produce ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n produce gbogbo ẹ̀ gíra ti wá kú ò ìtìjú ti kú ò owó ti kú ò lára tó bẹ̀ jẹ́ pé tó bá ti kú ò lára ìmọ̀ọ́nì máa sọnù ni kí ló jíṣẹ́ lára àti láǹsọ̀ ó ní ìmọ̀ọ́nù àti ìtìjú ọmọ ìyá ni wọ́n wọ́n so pọ̀ ni tọkàn bá ti bọ́ èkejì ọ̀bọ̀ ẹni tí ò ní mọ́ ni kò sí ní tí ò lè náwó ẹni tí ò ní tìjú kò sí ní tí ò lè ṣe. tí àwọn máa kọ̀tọ́ wọ́n sẹ́ni ìhòòhò ìyàwó rẹ̀ fún ewu ni kí ló fà lé ṣètàn ti lórí òun náà wàá fàjọ ọmọ kó fi jọ̀ ọ́ ìyàwó onísìn wa ń sáré káàkiri ọkọ òun ti yàtọ̀ o wọn ọmọ tó tẹlẹ o tọrọ bá dẹ̀ tún mọ ọ̀rọ̀ sọ ó sọ pé o ti gbé òun síta ó tún lè bí nǹkan mi tọ ìwọ tọrọ bá dá sọ̀rọ̀ ọyà rẹ pé á àfà àwọn àfà tí wọn bá ń bẹ ń bẹ ń gbà tó yẹ pé ìlú ẹ̀sìn lẹ wà ẹbí wọn léèrè ṣé kìíní ṣé kìíní wà pàmísíbù se ń tọ́ yẹ kí mùsùlùmí ó ṣe ni kí n tó ṣe o kódà mo ti yà á báyìí o lè sọ fún mo ti yà á lẹ̀ ṣùgbọ́n ẹ lọ béèrè náà n tí wọ́n bá sọ ẹ jẹ́ ń gbọ́ torí wípé àmọ́ ranra wa lọ́wọ́ lórí dáadáa ni àìranra wa lọ́wọ́ lórí ìbàjẹ́ tọba nítorí kọjọ ẹ ọkọ mi kúkú ni rárá ìyá wa Asia aleyhi sọ̀nà ọkọ rẹ̀ lórí ìbàjẹ́ yẹn fẹ́rẹ̀ áhùn là kí ló bá adéda wa fi sánlẹ̀ sàn àlìjẹ́nà látàyè lọ ó ké pe ọba adéda kó fóun lálìjẹ́nà ọba adéda dẹ̀ fún látàyè lọ òjíṣẹ́ náà sọ́nà fi sọ yí pé nínú àwọn tó dáa jù lóbìnrin àwọn mẹ́rin yẹn. ìyá wa Mariam aleyhi salaam. Asiya aleyhisselam ìyàwó Khadija aleyhisselam ìyàwó Fatima aleyhisselam ó ní ètò ó láwọn ni wọ́n dáa jù nínú àwọn obìnrin àtàwọn tí wọ́n ti kọjá lọ àtàwọn tí wọ́n bọ̀ wájú. kí ni ìtumọ̀ yẹn àwọn làá fi ṣe role model obìnrin fi ṣe role model kó tó lè rọrùn báyìí àfi kéèyàn wá mọ̀ ìmọ̀ wo ìmọ̀ ṣẹ̀ríà kí ló tọ́ kí ni ò tọ́ kèé wá ṣe yí pé èyí ò nìkan èyí ò mú lò èyí ò máa bẹ náà ọba kọ́mọ́ ṣiṣẹ́ èèyàn kú lórí rẹ̀ kí wọ́n wọ̀n lọ́mọ gbà kọ́mọ́ kọlù yàn àmúdi ni kọ̀sẹ́ntì ò lè kọlù bí ò kọlù. bí ọ̀kọlù bí wà lọ ó lè ó lè ó lè kọsẹ̀ bá gbé bí ó gbé fóònù dání wọ́n ràn ránṣẹ́ lẹ́ ń bẹ̀ kó tó di wípé wọ́n mánéèjì ara rẹ̀ ẹ̀mí ti ń fà mọ́ oríṣiríṣi ìròyìn ti ń wá wípé fìrí kò ọ ṣe bọ́ọ̀nì ni ṣó lè ni bá kú òun bẹ̀ tán tọ́ba wa dalẹ̀ àwòrán yẹn wà máa kí ni mùsùlùmí ó ṣe kò sí tó ṣe ju wípé gbé àgé ṣàlùwàlá sọ fọba adẹ́dà kò sí tíyìn sọ fún wọba adẹ́dà má jẹ́ ń ṣiṣẹ́. ó ní ndí òjíṣẹ́ mọ́sálà àzọ́n sọ pé aláàmú ya muqallibal qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ila ta'atik. ìwọ̀nba. tó jẹ́ pé ẹ̀mí ẹ̀dá ọmọ mi bó bá ṣe wù ọ́ ni kí ló jíṣẹ́ náírà sọ́nà sọ ó ní ẹ̀mí ọ wà ní ògóńgó ìmọ̀ni láàárọ̀ kílẹ̀ tó sú yóò di kèfèrí látara kíni látara rírú pọ̀ mọ́ rírú pọ̀ mọ́ rírú pọ̀ mọ́ fi jẹ́ pé ẹnu ò ní dúó ara ò ní dúó torí pé kíni ẹni tó bá lọ́rọ̀ kíni máa ṣe yóò máa sọ ni torí pé kíni káwọn adigunjalè kí wọ́n má bàa kí wọ́n má bàa sọ́dọ̀ lóṣì àbí bẹ́ẹ̀ kọ́ ìjẹ́ adigunjalè tàṣetán ó burú ju tàwọn yẹn lọ ntàwọn adé ní lọ́rọ̀ ó ju ntàwọn tí wọ́n ń kọ́lé ayé jọ ó jù lọ ní gbogbo ọ̀nà torí pé kíni téèyàn bá ní tiwọn tí ò bá ní tiwa níbo ni ó gúnlẹ̀ jahannam ẹni tó bá ní tiwa tí ò ní tiwọn níbo ni oògùn lẹ̀sìn jẹ́nà tí ọba adẹ́dà sọ yìí pé òòró rẹ̀ ìbú rẹ̀ káàbì sàmáwá tí wọ́n òjíṣẹ́ lọ́sàn àsúnlá ní ibi ìkóbàtà sí ẹnìkan nínú ọgbà àlìjẹ́nà ọlọ́lá ju ti ń bẹ ń sánmà lẹ́lẹ̀ lọ. níta àwọn sàábì òjíṣẹ́ lọ́sàn àsán tí wọ́n jẹ̀rán ni èèyàn ṣọ́ra fún wọ́sowọ́sọ ti ṣètàn ròyìnròyìn àṣetán àti lórí ìbáàdà àti lórí gbogbo ọ̀nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá fi sọ yìí pé ẹnikẹ́ni tó bá ṣàlùwàlá kọjá mẹ́ta ó ti kọjá àlà kò tẹ̀lé súnà ọkàn máa ń sọ fún ọ yìí pé àbó ti pé àbí òtí tó o dẹ̀ mọ̀ wípé omi ti kárí ara má dá lóhùn mọ́ tó o bá dá lóhùn ọ tẹ̀lé tiẹ̀ tó o bá ti yẹ gẹ̀rẹ̀ tó o tẹ̀lé tiẹ̀ báyìí òyìn òyìn àwọn àmọ́ gboyè sí náà lọ́wọ́ àfi dórí irun tó fi máa wò wípé àbí mo ti ṣe tẹkílẹ́tì lè máa àbí mi ti ṣe ni ọ̀rọ̀ àtúmọ̀ ṣe ọmọ ìyá kan ti rú aburú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí kan ṣoṣo yóò ṣe tẹkílẹ́tì lè máa yóò jẹ́ mẹ́wàá lọ aláàpọ̀ mo wá yọ pé na wáyé na wáyé èyí ò kò kò mú o kò tó yóò ti ṣe mo wá yọ na na wáyé wọ́n wá pè wọ́n ní má dà lóhùn kò fẹ́ kó orí kí má wàá sọ́ra rẹ di bọ́ọ̀lù lẹ́sẹ̀ rẹ̀ tó o bá ti dàníyàn rẹ máa bá tiẹ̀ lọ tó tí n bá ń tì ọ́ wípé àbó ò tí ì ṣe má dà lóhùn máa bá tiẹ̀ lọ lójúṣẹ́ náà sàrà sílám fi sọ yìí ròyìn ròyìn tọ́ba ti ń wá báwọn tọ́ba ti fẹ́ ṣe takbiratul ihram tàbí lórí ìrùn gan ti ń yọ. اللهم إني أعوذ بك من الخنزب اللهم إني أعوذ بك من الخنزب اللهم إني أعوذ بك من الخنزب oní yọ sálọ torí kíni túmọ̀ èyí kò sí ní tó lè chẹ́ẹ̀kì rẹ tí ó dá ọ padà sójú ọ̀nà tó fi ní kó sínú pàkúté àṣetán àfi súnà súnà ò dẹ̀ ní í ṣe kò ní í fò wá bá ọ àfi pé ọ wá ìmọ̀ rẹ̀ ló fi jẹ́ pé ìgbìyànjú lórí ìmọ̀ wíwá ọ̀ràn yẹn ni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀mí bó o láà ṣe ní control lórí ẹ̀mí wa tí ò fi ní jẹ́ àṣìṣe tí ó fi jẹ́ agúnlẹ̀ ayọ̀. èyí trust ẹ̀mí rẹ o ah mo, mo trust ara mi ẹni tó bá sọ máa òpùrọ́ ni ọmọ nǹkan kan. ta ló yẹ kó trust ẹ̀mí rẹ̀ jù sallallahu alayhi wa alihi wa sallam ṣẹlẹ̀ méjì ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ Hafsa radiyallahu nínú ní itikaf wá ń sìn lọ àwọn sàábé méjì wọn ń wò wọ́n ń wò wọ́n ń wẹ̀yìn wọn ń wò yẹ mi Hafsa wọn ni àṣetáni máa ń sàn nínú ẹ̀jẹ̀ ni ròyìnròyìn èyàn ò ní gbà láàyè ó assist ọmọlàkejì kì í ṣe èyàn nìkan ó wà lórí kan ògùn orí asma wà ó àbí kóun assist ẹ kóun ó gbé títọ́ bá gbé lọ́dọ̀ tàwa sábúrú ni ẹ̀ ẹ̀ ń tọ́ yẹ pé màláìkà kìí ṣe pé wọ́n ń sọ ní káyìíká rẹ̀ gan wọ́n ń sọ ẹ̀mí rẹ̀ tí wọ́n bá sọ ẹ̀mí rẹ̀ ọba adẹ́dàá sọ pé láyé ní tí kò á nílà wa kìí sọ̀rọ̀ fẹ́nu ìfẹ́ ẹnu tí kúrò lọ́rọ̀ tiẹ̀ ó ní ṣùgbọ́n mo wá rántí owó ọkọ rẹ̀ mo mọ̀ pé ọkọ rẹ̀ lówú lára ok ah, òjíṣẹ́ ńlá gbéyàwó tọ́mọ̀ oríṣiríṣi kọ́mọ́dé pé ń ya ni ọ̀rọ̀ ó lóun ò gbé ta ni ò gbé yàn òjíṣẹ́ lára sára kò gbé ta ni kò gbé kò gbóbìnrin olójú ṣé n tí òjíṣẹ́ lára sálàm tọ́sá fún ṣé àwa fùlùfùlù yìí láwàá tára bọ̀. Huh? kí là ń fẹ́ fúnra wa tìtínà mùsíbà ó lè dá nǹkan tá a lérò lẹ̀ yóò àmà tàn ká àwọn tí àwọn almurjifuna fil madina wọ́n dẹ̀ pọ̀ dáadáa wọ́n máa fi tí wọn kún olùkàlùkù wọ́n máa fi tẹ̀ kún wọn ni àwọn náà ń ṣe èèyàn làwọn náà ṣé torí wọ́n fi irun gbọ́n lẹ̀ tẹ́mi náà bá fẹ́ filẹ̀ ní ìsìn lè filẹ̀ ṣé ti sún gbẹ́sọ̀kòtò rẹ lọ sókè èmi náà lè sọ fún tẹ́lọ̀ tèmi náà kọ́ máa tún tèmi náà sókè kí ni big deal ń bẹ̀ ta lè pè dátọ́ dá ilẹ̀ á ẹni tí ó ṣọ́ra jù lẹni tó wà lójú ọ̀nà torí pé kí ni kọ́ má bàa kẹsẹ̀ má bàa kú lójú ọ̀nà ni a fi sọ pé tọ́ ọ bá dá wà pẹ̀lú obìnrin má tiẹ̀ sọ pé ọ sàlámù sí ṣùgbọ́n tó bá yẹ pé gbangba ni asalaamu alaykum ibi tó pamọ́ ni tẹsẹ̀ márìn a ṣọ́ra fún gbogbo eléyìí láti má fún aṣetán lọ́pọ̀tunity torí kékeré kí ló yíṣẹ́ lọ́sàn àṣàlám sọ. ó ní iná ṣe ìtọ́ àná kàdí yẹ ìsà àyùbàdà bí àrùdíkùn àṣetáni ti já kàn múná ṣé ti sísìn òun ò ní rẹ́rìn sìnwó láàrin yín torí pé kí ni a tawhid ó ti rinlẹ̀ ọmọ yìí pé dáwà tawhid àti àti gbé hánu ó dẹ̀ ń dẹ́rù bá wọn torí kò sí ní dẹ́rù bá bí dáwà tawhid òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wọn ni wàlákin bíi tàhárí ìṣìbẹ̀ ìnákùn ṣùgbọ́n kọ́ máa dẹra yín síra yín látara àìṣesí àìbìkítà nínú àwọn àṣesí yín tí ó mú àkóbá wá tí ó pọ̀ nínú ẹgbàá wa mi ó ní wàlákin bíi máa tàkìrúnà min amalikum fàdẹ́rù ntánìtánì ti lè rọ́nà láàrin yín ní àwọn nǹkan tí ẹ̀ẹ̀kà kún. láàrin ara yín sínra yín nítorí náà ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra. a ṣọ́ra fún didi ile iṣẹ. a ṣọ́ra fún ìtẹ́ súnà a ṣọ́ra fún bá ń ṣe ń lo àwọn àsìkò wa. a ṣọ́ra fún ibi tá a rìn sí. a dùn ní máa ìbáàdà ní ṣíṣe. a tẹ̀kí àwọn tí ó yẹ ká mójútó tá a mójútó sáà tètè sùn ni ìgbòho là ń jí sí. táìmù wo là ń ní fúnra wa. táìmù wo là ń ní fáwọn aráalé táìmù wo là ń ní fún àwọn aládùúgbò gbogbo ẹ gbọ́dọ̀ ní ó ní ìdí management mùsùlùmí ó manage ẹ ẹni tó lágbọ yóò manage ẹ tó tí kan bá pọ̀ síbì kan ìpalára ó wà á fólùgbàgbọ́ òdodo tó o bá mójútó lé àṣetáni ọwọ́ bẹ̀ tó o bá mójútó mọ àṣetáni ọgbà bẹ̀ wọlé tó o bá mójútó ara rẹ ó dìdàkudà. dùá á tẹpẹlẹ mọ ìmọ̀ sàdúrà gbogbo wa àwọn akáàrí wa a ní ṣaláìkàkún á tẹpẹlẹ mọ ó pàtàkì. tá a bá tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ẹ̀mí ọ̀kọ́lẹ̀ tẹ̀mí bá ti kọ́lẹ̀ ara gan weak tára bá ti weak ah. láàrin ṣé bá a bá a ṣe múra sí nínú Ramadan ṣé bẹ́ẹ̀ la múra sí lẹ́yìn Ramadan nínú àna ọba adẹ́dà tó tún tètè tó tún pè wá padà pẹ̀lú àwọn ìmúra hajj aṣẹ́bẹ̀ àkọ́kọ́ nǹkan kan ṣé bẹ́ẹ̀ la ṣe múra sí nísìn mẹ́wàá mi ló tún ti dé yìí àwọn ẹni eré tó kọjá lọ wọ́n ní mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́ta wọn èyí ṣeré mẹ́wàá àgbàyìn Ramadan mẹ́wàá àkọ́kọ́ zulehijja mẹ́wàá àkọ́kọ́ Muharram kí ni wọ́n máa fi ṣe wọ́n máa fi ṣe pẹ́pẹ́ fúnfún fọ́nà wọ́n máa fi bẹ̀ẹ́ wọ́n máa fi ń túnra wọn ṣe wọ́n máa fi ń dira wọn lámúre torí kí wọ́n lè bá a tán re. àwọn náà ti kó sí báyìí kọ́lọ́ ń jẹ́ àtàn re kọ́ máa dojú ọ̀rọ̀ wa rú kọ́ máa fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ àlè tẹ̀lé. aṣọra aṣọra fún jọra wa jọra ẹni lójú. ìjọra ẹni lójú ìmọ̀ bàṣẹ jẹ́ ah, ló fi jẹ́ pé bàbá àgbàgbọ́ wọ́n fún un níṣẹ́ ẹ̀ṣà ṣe láàyè ẹ̀ṣà lásìkò ẹ̀ṣà ǹgbò ó ṣe tán ó dẹ̀ rí ṣe ṣé ló tún sọ ó ní wọ́n náà ọba dákun gbà lọ́wọ́ mi Rabbana fataqabbal minna gbà lọ́wọ́ wa o. sàmọ̀ yìí pé káràbà ó yà túnra múnú torí pé kíni odò tí ń gbé àrèrè. ẹni tó máa wẹ̀ lodò tí ń gbé lọ tabu ń ta ṣe tàbútàbù àwa tá a jẹ́ nǹkan kan. torí pé kíni marking scheme ọwọ́ ta lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tọ́ọ̀bà a máa rí níwù rẹ̀ ní gbogbo ìgbà a máa rí tauba tọ́ọ̀bà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò mo mo ti ṣì gbé ìgbésẹ̀ òun ni gbé tí ó tẹ̀lé súnà kí ni màtọ́ wá lórí rẹ̀ èwo ni mo ṣe tí èsè pé torí ọlọ́run ni mo fi ṣe òfìjẹ́ bá wọn sálà wọ́n máa ń kọ́ ìkíláàs bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ Quran bó láti ṣe tí ó fi jẹ́ pé torí ọlọ́run la fi ṣe táàfi ní fìfẹ́ ẹnu bọ̀. instance méjì ṣẹlẹ̀ bàbá Muhammad rahimahullah rahmatulahi wa sa. ó ní tọ́ ọ bá pè yín sákèésì lórí ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tọ́ ta ọ́ dànù ní títa dànù wípé èwo ni tiẹ̀ ń bẹ kí ni tiẹ̀ má sọ̀rọ̀ mọ́ o torí tọ́ọ̀bá ọ bá ní kọ́ sọ̀rọ̀ kìí ṣe torí ọlọ́run ọba lọ fẹ́ fi sọ tẹ́lẹ̀ kejì kí lọ́ọ́ fẹ́ ṣe ọ̀fẹ́ fún un lésì ni ọ̀fẹ́ gbẹ̀sán. ló mú <laughs> àwọn òpó tí wọ́n di dáwà sàlàfíà láwùjọ wa lẹ́nu abúna fillah sheikh abdulaziz bin baz rahimahullah rahmatawasa wọ́n lọ sọ fún wípé ọmọ ẹ̀yà kan wà kò ṣe dáadáa ó ń ṣaburú ó ń ṣe kínní bàbá wa ń wò wípé tí mo bá kọ lẹ́tà sí tó bá rí lẹ́tà mi yóò mọ̀ wípé ah mo kà ń kún yóò gba ìmọ̀ràn mi níbi tí wọ́n ti ní kí a máa kọ lẹ́tà lẹ́nìkan nínú àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn bá sẹnu fóró wípé à kódà kìí sọ̀rọ̀ yín ńlá ní dáadáa yín máa ń sọ̀rọ̀ yín láì dáa ni sẹ́mo tí bàbá ṣe ó ní ẹ mọ̀ kọ lẹ́tà mọ́ kennedy ó ń bẹ̀rù kọjá pé ṣé lẹ́tà tí mo fẹ́ kọ yìí ṣé torí tèmi tí ń sọ láì dáa mo fẹ́ fún un lésì ni àbí torí ọlọ́run ọba kóra ró. ntẹ́yìn ṣe torí tọ́lọ́hún ọba òní máa ń rinlẹ̀ òní ìgbé mélòó lẹ́nu baba ńlá wa Ibrahim tọ́ba adẹ́dà ní kó pèpè ńjọ́ náà lọ́hùn but ó pè torí tọ́ba adẹ́dà àkójọwòpọ̀ wo ló tó àkójọ yẹn lórílẹ̀ ayé lẹ́nu àfi tá a bá dé gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà lóko. gbogbo wọn àwọn àwọn tí ń ṣẹlẹ̀ láwùjọ ọ̀gọ̀ọ̀rọ̀ kìí ṣètòrí Ọlọ́run ọba ni ní fi ń ṣẹlẹ̀ dẹ kò ní láàbù òfin pé olúkàlùkù ọ̀ṣun ti ń ṣe ṣètòrí Ọlọ́run ọba ni ṣe ń tó ń ṣètòrí tỌlọ́run ọba ni má páyà tí ń bẹ lágbègbè torí àsìkò torí bá mm, future eh, ọwọ́ ọba adẹ́dá ni future wà ìtọ́ pàtàkì léwọ̀ lórí ni pé tóun tí ó wà nù rẹ̀ ṣe nísìn kọjá torí tọba adẹ́dá kọjá tẹ̀lé súnà òjíṣẹ́ náà fúnra rẹ̀ ọ̀sánlọ́ kọ́ wa máa bẹ lọ́wọ́ ọba kọba adẹ́dá má yẹ ẹsẹ̀ rẹ lórí rẹ̀ àwọn tí wọ́n jáde lára rẹ̀ kọba adẹ́dàjẹ́ kí wọ́n lè ṣe ju tiẹ̀ lọ. tọ́ ọ bá fẹ́ rí bànújẹ́ lórí tí ọba adẹ́dà tó fi tì ọ lọ́dọ̀ ntọ́ba adẹ́dà tó fún ọ ní ọ láti ṣe ní responsibility gbajúmọ̀. nítorí àwọn sàbẹ̀ nù rọ̀bí aláwọ̀ tòbí jẹ́ pé tí wọ́n bá dìde lóru wọn tí wọ́n bá ń sunkún tí wọ́n bá ń tí wọ́n bá ń yan àwọn àfihàn wọn wà wọn ọmọ wọn pé torí tí náà fi ń ṣe léyìí o ipa àwọn ọ̀ka yín o ọba adẹ́dà wọ́n ló lè bá mú wọ́n ló lè bá yan jẹ́ kí wọ́n yàn kí wọ́n yanjú o èmi gan fún ara mi kí n mọ́ sí náà wọ́n lọ́wọ́ o ṣé ẹni tí ń ṣe pẹ́pẹ́ ń furu báwọn ni ò ní pa ọgbà ọlọ́run ọba àwọn nǹkan táwọn ọ̀kà kún lẹ́sẹ̀ wọ́n ní àgọ́ra àwọn nǹkan tá à ń wò ní mọ̀kúrú nísìn lọ́dọ̀ tàwọn ọlọ́run tó bá ṣe wọ́n mọ̀ wò ní bóyá nǹkan kan jábọ̀ láti sánmọ̀. níbi tí wọ́n ń ṣọ́ra fún dé kí là ń sọ ẹ̀jẹ̀ aṣọ́ra o ọba adẹ́dàá ọ̀bẹ nìkan tán o ẹrú rẹ̀ ni wá o bá a bá ti pa òfin rẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ ni ó ṣe ṣe tiwa tó o. ah àwùjọ dàrú ní nǹkan kan ẹ ẹ kọlọ má da tiwa rú ń bẹ o kọ́lọ̀ ń jẹ́ kí tiwa dá ń o tí fi da àyàfi ká mú tọba dẹ́dà gbọ́ o kọba dẹ́dà masa nírọ̀rùn fún wa. eléyìí la ní ká sọ ní ṣókí kó tó di wípé agbàwẹ̀ wa tá a bá ka ní eight or nine tá a gbà tá ẹni tó bá ka ọ̀la nínú àyìnà ọkà torí ní tíṣù wọ́n dẹ̀ wá oṣù wọn ò dẹ̀ gbé kó wọ́n rí níbi kankan làwọn kan bí sọ pé bá kàlẹ́ndà làwọn tí wọ́n láwọn oṣù rí kò torí pé ti wá láti à ni wọ́n wò wọn ò róṣù wọ́n dẹ̀ kà pé àbí wọ́n róṣù ọ̀kan ọ̀túnla ni ten ọ̀túnla ni aṣura ká gbìyànjú ká gba àwẹ̀ lọ́la bó bá yẹ kó bó ṣe aṣura àmì sẹ̀ bó bá yẹ kó náà ni tásùwà àmì sẹ̀ rẹ̀ ẹni tó gbà lé ní kò sí wàhálà kó gbà lọ́la kó gbà lọ́túnla tàbá fi gbogbo ọ̀sẹ̀ yìí láti fi include thirteen fourteen fifteen kò sábúrú ń bẹ̀ kọ́ba adẹ́dà kó gba pé ń bẹ́ fúru wa kọfẹ santa ayé san àti gbogbo àti ti gbangba ajọ gbẹndẹ alikiyama náà kọba tún ìlú wa ṣe kó tún tiwa ṣe ń bẹ kọmọba tiwa jẹ ń bẹ kó tún ayé wa ṣe fún wa kó jẹ́ kí a ojú ọ̀nà tó fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó rán nìkan lọ́nà àtúnṣe kọmọjẹ káyẹsẹ̀ ń bẹ kó jẹ́ atán rí kọmọdàlú àláyà kó jẹ́ ká bá ń bi ó lérè. سبحانك اللهم بحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد ان شاء الله الكريم حلقه تنبو اغنياجو láti parí tírà wa tan kabo muqaddima kitab al-akhdari torí àwọn kan tó kó sínú kí ara ó lè yá láti ṣe ti ọba adẹ́dà kọba adẹ́dà kó fi ṣe ọrùn fún ọ. náà mi àwọn ọmọ Khadija náà. naam alhamdulilayi jazakumullahu khairan kí a tó bá dáhùn àwọn ìbéèrè akíwákú ìdásí ti àwọn ọmọ ẹ̀yà ní gbogbo àwọn ọ̀nà tá ń gbà dá sí ọlọ́run kò dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ rí i pé kò fẹ́ sígbà kan ká má ní àwọn crisis láàrin wa crisis ẹni pé ìkan méjì tí ó máa fèsì àwọn ìpèníjà kọ̀ọ̀kan tí ó sì síbi kata fẹ́ darí rẹ̀ lọ ju pé tó ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú ìfiwáṣe àwọn sábàbí ìbí àwọn bùkátà náà kọ́lọ́run kójọ kó má jẹ́ kó sú láti bíi three weeks torí àwọn kéésìsì yẹn pọ̀ ńlẹ̀ gan à ń yọ wá ní ẹyọ kọ̀ọ̀kan ni kọ́lọ́mọ́sà tó wá ń tó tọ́la kó sílẹ̀kùn àánú ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. ọmọ ìyá ó jẹ́ owó ó rẹ̀ struggle ó san owó yẹn ìgbà tó san owó lé tán bó ṣe di pé gbogbo ìgbà yẹn wọ́n ti fún níwèé kóòtù ìgbọ́n ó ṣáà struggle san lé yẹn bí landlord ṣe tún lọ gba judgement tẹ́nìkan lọ represent brother as a tenant tó ń sọ pé tòṣó gbà láti kó nílé olóhùn gbà ó jẹ̀bi àbí ó jẹ̀bi òun jẹ̀bi gbogbo àwọn tíríkì yẹn ṣá wọ́n lò ó so bóyá di ijọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yẹn bá ṣe wá kó ẹrù brọ́dà nìyẹn so wọ́n ti kó ẹrù bọ́yà lọ sí kóòtù òun ìyàwó àtàwọn ọmọ wọn ti fọ́n kábàáyé ó wá ń ké gbàjarè pé tó ìbábi tó gbára òun ká mọ́ náà lòun ṣe ṣùgbọ́n tó àdáhùn tóun tó kàn náà lélẹ̀ tí òun ò sì níbi kan tó ń fẹ́ lọ ju pé kó òun ké gbàjarè kí ẹ dákun kí ọlọ́run kó má jẹ́ kó sú wa kọ́lọ̀ má jẹ́ kí ó rẹ̀ wá gbogbo tó ní ìdí tó fẹ́ tó fẹ́ rẹ́ǹtì náà ojú rúmà ní palọ̀ lọ láti jẹ́ pé tó kóhun àti àwọn fámìlì òun káwọn lè jọ wà gbogbo nǹkan tá a bá fẹ́ fi ràn án lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ ká ran brọ́dà yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe pápápá. naam ta ni ó síwájú. Eh. Ehm. bẹ́ẹ̀ni kọ́lọ́n kò gbèsè rọrùn aláàkwa tó tó jazakumullahu khairan tó ó dáa wọ́n ní irun mú ni ẹ àwa bẹ̀rẹ̀ wa ọlọ́run ò ní já bẹ̀rẹ̀ wa níbẹ̀ tìpá tí kò kù ṣùgbọ́n ìbẹ pé ẹ jẹ́ ká kádìjọ nípìn nínú dáadáa kájọ nípìn nínú eŋti relief láti fún ọmọ ìyá jazakumullahu khaira ọlọ́run kó san wá lẹ́sàn-án so ẹ dákun ẹ jọ̀ọ́ bí a ṣe ń ṣe yẹn kọ́lọ́n kó bá a fi ọ̀pọ̀ rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan jazakumullahu khaira ẹ jẹ́ ká mú owó yẹn níbi tó ti nípọn. ok ok jazakumullahu khaira ok zero one. ìlọ́kùnlọ́ ah, kẹrọ so ẹ̀dàkùn ẹni tó bá fẹ́ fún wa lówó tí ò mú dání tó fẹ́ sẹ̀ǹdẹ̀ ẹjọ́ kí ẹ kàn sí wa ọlọ́run bá kó bá fi ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ fún ẹnì kọ̀ọ̀kan àbí ṣé ń pè mí bẹ́ẹ̀ naam salamu alaykum naam jazakallahu khairan kí ọlọ́run kó fi ọ̀pọ̀lọpọ̀ jazakallah so ní inshallah ní ìjọ wednesday abu abdullahi sharaf wọ́n pè wá sí aníṣẹ́rẹ́ ní governor road anisere street ọlọ́run yọ̀ǹda ọmọ ọkùnrin fún wọn abdulrahman náà ni orúkọ ọmọ náà ń jẹ́ so ní àti zor títí di ìgbà tóun bá wọ̀ náà náà fi pè wá pé kí àwa bá wọn ṣe àjọyọ̀ ọmọ láti kó jáde kọ́lọ́n kó san án gbogbo alẹ́ sàrẹ̀ kọ́ lọ́njẹ́ kọ́ ọmọ náà lálùbáríkà àti gbogbo àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan wa. àbúkọ̀ díjà. a ṣe bá wà pa ìwọ náà lè ṣe bá wà pa. jazakumullahu khairan wọ́n ní nítorí àsìkò pé aago mẹ́wàá ni àgírí. Ah, tó wọ́n ní ká gba ìbéèrè bí o tiẹ̀ ní bí o tiẹ̀ ní pọ̀nà kàtà gbà látọ̀dọ̀ àwọn obìnrin sà wọ́n béèrè o pé séèyàn lè fi dáì sí apá kan nu oorun kéèyàn dẹ̀ fi apá kan lẹ̀. àràrà ah, kó ṣe ká kó jẹ́ kó kó jẹ́ ó kárí torí kọ́ má bàa fi jọ àwọn kan tó ní mo mọ̀ pé àwọn kan àwọn ẹ̀yà kùfàr kan wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe apá kan wọ́n fa apá kan lẹ̀ bí wọ́n ṣe pé wọ́n fa wọ́n gé apá kan wọ́n fa apá kan lẹ̀ ọ̀kọ́ mọ̀ di pé ó ń fi yẹn jọ wọ́n but ó lè dá irun ó lè ṣe ni multicolor láti fi dá ọkọ rẹ̀ lọ́rùn hmm. ó lè ṣe ó lè ṣe ní color. ó lè ṣe ní color. láti fi dá ọkọ rẹ̀ lọ́rùn. afọn sa. wọ́n mix the brown hmm. wọ́n makes the brown má bí whitish aspect kan báyìí kan sàn. Ah. ok sir pẹ̀lú ohun tẹ́ sọ nísìnyí sá tó bá wò ó black yẹn òun fẹ́ retain ẹ̀ òun wá fẹ́ fi kọ́lọ̀ míì sí. black tó jẹ́ tiẹ̀ gangan. bẹ́ẹ̀ni ọ̀fẹ́ fi kọ́nà míì sí. bẹ́ẹ̀ni àwọn black ẹni ó sì wà ń bẹ náà tí wọn máa rí lábẹ́ alábẹ́ ọwọ́ òkè ẹ lè jẹ dáì. gbogbo dáì náà ìwọ yìí máa rí kọlọ original kọlọ lábẹ́. kò sí láì fi ń bẹ sà. kò sí láì fi ń bẹ. jazakumullahu khairan. naam ìbéèrè kejì wọn ní um, kí ni sẹ́rí àsọ nípa uh, àwọn tí wọ́n ń yáwó ní bank of industry láti fi ṣe businesses. Lagos State. Bank of Industry. ok. pé kí ni um, sẹ́ríà sọ lórí. ṣó ní rìbá nù. àwọn ọ̀gọ́rọ̀ ẹ̀ máa ń ní rìbá ọ̀gọ́rọ̀ ẹ̀ máa ń ní rìbá bọ̀kátì ẹ̀ wá sọ pé kò ní rìbá sà. tí ò bá rí ní ìbẹ́ yẹn ìyàwó ń bẹ̀. ok jazakumullahu khairan. salaam aleykum wa rahmatulahi wa barakatuh. wa uh, aleykum salaam wa rahmatulahi wa ẹ jọ ẹyin ẹ ọmọ ìyá ẹ rí i pé gbogbo apáta lájọ ṣàdéhùn aago mẹ́jọ ká máa ní ètò bí báyìí so ẹ̀mí máa ń débi ní aago mẹ́jọ tá aago mẹ́jọ kọjá àjẹjú márùn-ún tàbí kù díẹ̀ màá bá àwọn kan ń bí àwọn akótó bẹ́ẹ̀ni náà ń bí báyìí ṣe é ṣe wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ṣéèkì tán fún wa ò ní àkókò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Hmm. ẹ rí i pé àbú Aisha àbú mada wọn máa fẹ́ dìstọ́pù wọn ó la wí pé wọn àìsètè bẹ̀rẹ̀ ẹjọ́ tó tọ́ lọ́hùn ẹ jẹ́ ká ètò máa pàdé tàbá ètò ìpàdé tàbá ètò ìbẹ̀rẹ̀ á máa ní àwọn oríṣi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún ayọ́dẹ̀ máa yé wa hmm. pàápàá tí wọ́n tí wọ́n ń sọ kò yẹ ká máa ní ìbéèrè kan sí kejì lórí nǹkan tí kò wáyé wa láti máa bèè lọ́wọ́ wọn kó fi lè máa yé wa déédéé gbogbo ẹ̀gbìyànjú wa kọ́lọ́mọ́jọ́ gbá sí asán ọlọ́jà bandipẹ́ lérè. ìbéèrè tèmi ni pé nínú àwọn ìṣe títí mo máa ń pé sheik mọ́ni pẹ̀lú sọ̀rọ̀ sí wọn tí wọ́n bá tó mọ́ wá lọ sí hajj wọ́n máa sọ pé káwọn ò tọ́sọ̀rù àárín ìwé òye mi tó ṣé káàdì wọn bá ṣe máa bẹ ọlọ́run àwọn táwọn wà ní nàìjíríà àtàgbà tán síbí àlùjọ náà ń bá tán ṣe hajj só yàtọ̀ sí ti ibi àìbáwò torí mi ń bẹ ọlọ́run pé bẹ́ẹ̀ bá ti ẹ̀ tàn sọ́run tàbí ibi tọ́lọ́ ń bá yọ̀wọ́ sí kẹtàn sí àti gbogbo alápapọ̀ pé kó pẹ̀ kó kẹtàn lójú ọgọ́rùn ọdún sí fún wa torí pé à ń jàǹfààní abẹ́kọ̀ ajẹ́ pé kì í ṣe ẹ má tọrọ ọgbẹ́ báyìí sí o kí ara jùlọ kí ó jẹ́ kí ẹni ogun lórí dáadáa sàrà àlékún. ma alọ́lá di aziz ké bíntínì nínú ṣèṣe ọba ẹlẹ́dà ọlọ́mọṣáàṣì dáadáa fún wa ẹni tí ó bá tán sí Madina tí wọ́n bá sìn sí bẹ̀kẹ́ láàrin sa àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlá sàlám nínú ẹgbà wa tó ní òjíṣẹ́ náà sàlá sàlám ní òun ó sì pẹ̀ wọ́n jẹ́ ọ̀gbìn dàlùkíàmù pé wọn ò ní wọn ò ní máyà bí ẹni tó kú síjọ́ jimá náà ni tó ẹ̀bùn ni ẹni tó bá kú síjọ́ jimá ní mùsùlùmí tí wọ́n dẹ̀ sìn níjọ́ jimá yẹn náà wọn ní bí léèrè inú sàárè wọn ní bí ẹni tí wọn dẹ̀ bí léèrè inú sàárè sẹ́wọ̀n mọ̀ kó di fírì nù. Eh, so <laughs> bẹ́ẹ̀ náà lẹ́ni tó kú sí maka eh, mùsùlùmí náà là ń sọ yìí tọ́ba jẹ́ pé ó kú sínú aṣọ ihram níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tí wọ́n fi dá mọ̀ yóò fọn rere làbáyíkà ní làbáyíkà láwọn làbáyíkà wọ́n mọ̀ pé ah, àwọn tí wọ́n àwọn tí wọ́n tán sínú ájì lélẹ̀ tí wọ́n tán sínú aṣọ ihram wọn ló fi jẹ́ pé wọn ò ní fi tọ̀ àrẹ́sí lára ńgbà wọn bá tí wọ́n bá wẹ̀ wọn ò ní fi nǹkan tọ́ra sí lára wọn ò sí bẹ́ẹ̀ ni. so ó ní ọlá tó pọ̀ <laughs> kọ́ba rírà kó jẹ́ àtàrí inṣàlá. jazakumullahu khairan. ọ̀rẹ́ mi ń jẹ owó mi nù owó mi ní ájú super jẹ <laughs> ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run kí mi ń dín ní nínú sẹ́rẹ̀ yóò kún kárí inṣàlá. <laughs> wọ́n bèèrè wípé ẹni tó ṣe rí dá. kọ́lọ̀ yà wá yà. àmín ó wá padà sínú islam. bẹ́ẹ̀ni. ṣé ó tún nẹ́sẹ̀sì kó wẹ̀. ó ṣe yọwẹ̀ bẹ́ẹ̀ni yóò ṣe kálímà yọwẹ̀. naam. yóò ṣe kálímà yọwẹ̀. ok ṣé ìwẹ̀ yẹn yajibu alayhi àmì ṣó sọ̀rọ̀ yẹn lé lórí àbí. ntí ó fẹ́ jẹun tó rinlẹ̀ ní ọ̀dọ̀ àwọn afá kan. jazakumullah asalaamualeykum. yóò jẹ́ kó mọ implication tó ṣe. naam. asalaamualeykum. waaleykum salaam. Um, mo fẹ́ béèrè ní bíi àná. nánà. naam èmi àti hajia àjọ ń wo fíìmù. àjọ ń. à ń wo fíìmù. à wo tv ok na. so um, ó wá ṣẹlẹ̀ pé ọkọ yẹn ọkọ àtìyàwó ní fíìmù yẹn ọkọ yẹn ẹnìkan ṣẹ̀ ó wá bí nínú ó wá pa ẹnìyẹn ìyàwó ẹ̀ dẹ̀ mọ̀ sí. ìyẹn nínú tv. nínú fíìmù yẹn bẹ́ẹ̀ ni. ok àwòrán. na. nínú tẹlifíṣàn program. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èèyàn ṣe ọkọ. ok ọkọ wa bínú pa ẹnìyẹn. ọkọ yìí tó ṣẹ̀. bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀ dẹ̀ wà níbẹ̀ ọjọ́ wa nu mọ́tò ni. so mo rò pé lẹ́yìn tó ti wá ṣe tán ojú ẹ̀ wá já ó ń kábàámọ̀ nǹkan tó ń ṣe so ó ní intention àti ṣe atọ́nà láàrin wọn àtàwọn ẹbí àwọn ẹni yẹn ṣùgbọ́n kò fẹ́ sọ̀mìtà rẹ̀ fún ìjọba ìyàwó ẹ̀ wá ń sọ fún bí rárá pé àfi kó lọ sọ̀mìtà rẹ̀ fún ìjọba ni ànàwẹ́ ni ní ó ti pààyàn ni tó bá sọ̀mìtà rẹ̀ fún ìjọba pé òun pààyàn látara ìbínú ó ṣe é kó yẹ pé ikú náà ni ó máa padà ìjájẹ́ máa jẹ́ sí fún un so kò dẹ̀ ẹ́ jáde. ṣé ìjọba mùsùlùmí ni no ìjọba ìlú yẹn kọ́ńtì wọn so ó ṣáà lóhùn ò lè. ṣé o bá submit ara ẹ̀ fún ìjọba ṣé wọ́n mọ̀ ó pààyàn. wọn wọn lè mú kó súnmọ́ kó máa mọ̀ pé òun ni. wọn ò ní mọ̀. bẹ́ẹ̀ni. wọn ò ní mọ̀ pé òun ló pa. bẹ́ẹ̀ni. ok. now so ìyàwó ẹ̀ ṣáà sọ pé àfi kó lọ jẹ́wọ́ òun ṣáà lóhùn ò lè jẹ́wọ́ nígbà tí wàhálà tí wàhálà ìyàwó yẹn wá fẹ́ pọ̀ jọjọ pé ìyàwó gan máa padà lọ ṣe àkóbá fún un. ó wàá pàyàwó yẹn náà so ó ṣàǹjẹ́ kí ẹ̀ṣẹ̀ máa ó tún wá ń ṣe commit àwọn ọmọ ìwà burúkú sí i náà nǹkan wọ́n fẹ́ bèrè pé èmi àti àwọn ọmọ sọ pé pé láàrin èmi àti ẹ̀ pé ṣé ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ láti máa ja ọkọ ẹ̀ ní ipa pé ìyàwó ẹ̀ ló ń béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé ṣé ìyàwó ní láti lọ fọ́sọ̀wẹ̀ pé kó lọ sọ̀mítà rẹ̀ fún ìjọba so lẹ́yìn tèmi àti ẹ̀ ti wá ṣáà ṣe méjì sọ̀fínà tèmi fún un òun náà sọ tiẹ̀ so lẹ́yìn after bi thirty minutes lẹ́sàn-án bí a ti sọ opinion ara wa tán kí ni ṣẹ̀rí àgàn sọ nípa ẹ̀ so ibẹ̀ yẹn ni aṣá àtọ́jú wọn pé tọ̀ wọn ni iṣẹ́ àti débi nísìn. àwọn tí wọ́n ní òkú wọ́n ní sè tí wọ́n bá ní àwọn fẹ́ gba ìtanràn tán pé ó sọ wọ́n ní àwọn gba yóò tánà ẹlẹ́rìí nísìn sixty three million sixty three million ní nísìn tí wọ́n bá láwọn ọgbà sixty three million bẹ́ẹ̀ sixty three million tí wọ́n bá ní àwọn ọgbà àbíkó náà fojú kí wọ́n pa òun náà di wọ́n pàdé ni ọ̀gbìn tó ṣẹlẹ̀ ní Saudi náà nìyẹn ọmọ ọba gan ló tẹ̀ ṣẹlẹ̀ sí i ó pààyàn àwọn tí ó pààyàn wọn wọ́n ní àfikápò náà jì bẹ́ẹ̀ ni mi ò gbọ́ tí ìjọ́sù mẹ́rin àbí márùn-ún tó ṣẹlẹ̀ ẹ́ ó ti ṣe dé àbí kátó lọ hajj ni àmì before Ramadan àbí before Ramadan bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ pọ̀ wọ́n pọ̀ mọ́ báyìí náà jì wọ́n padì wọ́n ti ẹ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ pé bóyá àwọn tí wọ́n ní ẹnìyẹn bóyá. wọ́n gba wọ́n gba torí sàmùpó wà wọ́n fẹ́ wọ́n owó yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n lè kú ní rárá ẹ̀mí tiẹ̀ náà ni lọ sí wọ́n lè náà sí. gbìyànjú gan pé gan foríjì òun aláwọn so kí àwọn tí ní tí wọ́n bá ní àwọn foríjì kò sí wàhálà. Na ó là ń pè béèrè méjì ní sà. mo pé ṣé ìyàwó ní ẹ̀tọ́ àti máa jẹ ọkọ ẹ̀ nípa lórí pé kó sọ̀rẹ́ndà rẹ̀ fún ìjọba lórí ohun tó ṣe ní kọ̀kọ̀ sẹ́nìkan wà. àwàdì kí ni reason tí ìyàwó fi ṣe yẹn. ṣé kó fi ó mọ̀ yìí pé wọ́n pa ọkọ òun kí fi pa kó lè lọ fẹ́lòmíì ni àbí kí ló fà á it's not impossible ọ̀hún ìpẹ́ ah, ọmọkùnrin díhùn lójú òun fẹ́ òun ní ẹlòmíì tó ń fẹ́ fẹ́ ṣùgbọ́n ó ń kán dé kó o kúkú kó bìlà kó o fi rẹ́ fẹ́ it's a complex word now so àwọn àdìkínìdí tó ń fi sọ yìí pé àfi dandan dandan kó kó dọ́dọ̀ ìjọba ń gbàtọ́ mọ̀ yìí pé tíjọba bá dẹ̀ mà àwọn wọ́n gbẹ̀mí rẹ̀ sí hmm. kí ni ìdí agbọ́dọ̀ find out. jazakumullahu khairan uh, ọ̀rọ̀ kan ó ṣe bẹ́ẹ̀ ní pamọ́ díẹ̀ sá mo fẹ́ kẹ́ bá wa tọ̀mọ́lẹ̀ díẹ̀ sí lórí ìbéèrè wọ̀nyí ni àwọn home videos yẹn tó yẹ ká máa wò. bárakàlá fi kọ yẹ home video kọ yẹ ká máa wò. kìí ṣe tí ọmọ mùsùlùmí wọn wà tẹ̀bàtì tí wọ́n sọ yìí pé fámìlì mùsùlùmí wọn tẹ̀bàtì pé ó ń bi di olókùn tí wọ́n fi ń tí wọ́n fi ń entertain ara wọn kìí ṣe nǹkan tó dáa. Ah. Jazakumullahu khairan. Ntọ́ list àwọn tó fi jọba kan àti bíyà ntọ́ list máa ń ṣe ni pé yọ waste àtúkò yẹn but ọmọ ń paná yín mọ́ni. Hmm. Ó máa ń hmm. jẹ́ kí ẹ̀mí ọ kọ́lẹ̀ lórí iṣẹ́ rí ṣíṣe lórí irun dídá ẹ. irun dídá ẹ bẹ́ẹ̀ ni. àbí irun gbọ̀n. bẹ́ẹ̀ ni irun náà ni <laughs> àti torí àti ti àgbọ̀n irun náà ni. òjíṣẹ́ lásán àwọn fúlàfúlà ó ní pé ká máa ṣe ó dẹ̀ ní ká máa fi gbogbo ohun ṣe sí wa yapa sí àwọn tí wọ́n ṣe mọ̀ ní. bẹ́ẹ̀ni bígbà làwọn àfáà kan fi sọ pé ọ̀ràn yẹn ni bọ̀dí ń tọ́ fẹsẹ̀ rinlẹ̀ jù ni wípé ó jẹ́ súnà tó tó lágbára ni ní tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn àfa míì wọ́n ní kódà wọ́n máa ń dá irùngbọ̀n wọ́n máa ń dá irùngbọ̀n rẹ̀ wọ́n máa ń sọ tí wọ́n máa ń sọ ìtàn rẹ̀ wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn tó máa ń dá irun rẹ̀ wọ́n á rí i pé sheikh na sheikh bumba rahimahullah rahmatulahi sheikh muhammed asidi alalbani wọ́n máa ń dá irun láti tẹ̀lé súnmọ́ ẹ̀. lásìkò wa sa a máa rí la ní àwọn tó ń dá irun nísìnyí. <laughs> àwọn tó jẹ́ pé à ń sábà mọ̀ wọ́n sí àwọn èèyàn tó wà responsible ni. ẹgbẹ́ sábà. ọ̀ ọ̀ wà responsible. ok. tí wọ́n bá rí àfàkọ́ tó dá irun tó ń bọ̀. bẹ́ẹ̀ni. àwọn aládùúgbò tó mọ̀ pa àfà lélẹ̀. bẹ́ẹ̀ni. tó má ṣe rí i. bẹ́ẹ̀ni. ẹ fura sí àfà ìlú màá sọ. na. wọ́n máa ní kó fura sí àfà ìlú. ok. àwọn tó ń wí yẹn wọ́n dáhùn gbọ̀n sí nísìnyí wọ́n dárùn gbọ̀n sí ṣé káfá lọ fati ẹ̀. la ọ ti mọ̀ nípìnlẹ̀ pé àwọn èèyàn ti mọ̀ nípìnlẹ̀ pé àfa ló ń dárùn gbọ̀n sí pé àfa ló ń dárùn gbọ̀n sí. rárá àwọn aláìmọ̀kan ni wọ́n mọ̀ yẹn ìpìlẹ̀ gangan ni wípé àáfà ló máa ń dáhùn pàṣẹ sí wọn náà. so ya alislam gharib wa sayaudu gharib kama bada. but ìdáyìn wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ sí pé mùsùlùmí máa ń dà yìí mẹ́. ẹ mùsùlùmí ó wàá jí padà àwọn ò jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n máa ń ṣe o. sọ́sẹ́lá a jẹ́ pé àwọn mùsùlùmí tá a máa dà yẹ tá a bá fẹ́ dà yẹ abọ́dọ̀ pọ̀. kò ní ìdí pé kí a jáde gbogbo ń tọ́ bá fẹ́ ṣe lójú ọ̀nà ọlọ́run ọba ó ṣe torí tọ́lọ́run ọba. tọ́ ọba ní kó máa wo wọ́n sọ pé wọ́n sọ pé ò ní ṣe kankan kódà irun gbọ̀ngàn ò ní dá sí ṣòkòtò rẹ̀ gan kò ní fò sókè so many things ló ṣe in the end torí pé kí wọ́n má sọ pé ọ máa pa súnà wọn. jazakumullahu khairan. now asalaamualeykum. Okay. Now. If I bury, bury. Okay kékeré kan nìkan. ó ló ṣe kéré tún. ó kéré ó sì tóbi. ìbéèrè yẹn dá lórí Sharia Council. Sharia Council. mo fẹ́ mọ pé kí ẹ láyé wa lórí gbogbo ọ̀rọ̀ tí ó jẹ pọ̀ mọ́ Sharia Council lórí lọ́kọláya. ok àti ìhà tí wọ́n kọ́ de láti mọ́nítọ̀ ẹ̀ délẹ̀. ẹ́ẹ́ kanṣu yẹn ń gbìyànjú ni fún àwọn tí wọ́n bá gbé ọ̀rọ̀ wọn lọ síbẹ̀ láti fi ṣẹ̀ríà bá wọn yanjú rẹ̀ bọ̀ torí wípé ìjọba ibi wọn ò fún ní báyìí kódà tí mo lè sọ ni pé gbogbo àwọn ìjọba alẹ́ Yorùbá wọn ò recognize wọn wọn ní respect fún wọn so àwọn mùsùlùmí tí wọn bá gbé ọ̀rọ̀ wọn lọ síbẹ̀ ó kù sí wọn lọ́wọ́ kí wọ́n lò ó òfin ọba adẹ́dà bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ fún wọn tí wọn ò bá lò bẹ́ẹ̀ ó kù wọn kọ́ láwọn bá ń jọ gbé ndé alikama tọ́ba yẹ pé lókè lọ́run ni tí mo gbà lérò lókè lọ́run ni láti lọ́rin upwards decision tí wọ́n judgement tí wọ́n bá pass ó ní bite torí wípé ìjọba recognize it but nísàlẹ̀ ń bí wọ́n recognize customary ju tiwọn lọ but tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ aha so ní òkè lọ́hùn tọ́ba ní ìdí wípé kí wọ́n ti ọkọ mọ́lé wọ́n ó tì mọ́lé tọ́ba ní ìdí wípé kó lọ sí kérémánjé wọn ó gbé lọ kérémánjé kìí sọ̀rọ̀ ọlọ́kọláyà nìkan ni wọ́n hándù wọ́n handu ọrọ ọlẹ̀ ọrọ ogun pínpín àwọn ni wọn ń pín ogún average civil servant tó bá jáde láyé nílọrin upwards kóòtù ni ó ogún rẹ̀ ní ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì kóòtù ni ó pín wọ́n pín àwọn wo ló fi sáyé ìyá bàbá ọmọ nǹkan kan kò sí ìyá mọ́ pọ̀tì Baba, Baba, wa ya wọ́n pín bó ṣe yẹ kí wọ́n pín most cases ní ojú ọ̀nà mọ́tàbù ní mọ́tàbù imaamu Malik wọ́n pín wọ́n ti fún wọn ní grace yẹn láti colonial era ló fi jẹ́ pé àárín nínú àwọn ìwé tí àwọn colonialists yìí kọ ogún pínpín based lórí ojú ọ̀nà imaamu Malik wọ́n ní based on Malikite school of thought in Islam wọ́n ṣe wọ́n ní ìwé tí wọ́n kọ báyìí so láti Ìlọrin upward ìyẹn fẹsẹ̀ rinlẹ̀ but ní ìsàlẹ̀ ń bí láti pilẹ̀ gan gẹ́gẹ́ bí baba adama ṣe máa ń sọ rahimahullah rahmatan wa sa wọ́n ní yóò bá gbẹ̀sìn yóò bó gbòfin òfin dẹlẹ̀sìn so àwọn ọmọ ẹ̀yà tí wọ́n constitution council láti fi tají ni láàrin àwọn ọmọ ìyá ń bí kó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ kí wọ́n fi ìlànà ṣẹ̀ríà dá ọjọ́ fóun tàbí kí wọ́n fi dá sọ̀rọ̀ òun yóò rí ibi sá sí náà. ọkẹ sàn ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ nígbà tí ọ̀rọ̀ bá ti dé iwájú ṣẹ̀ríà kanṣu tí àwọn akọ àti ìyàwó tí wọ́n gbé ọ̀rọ̀ wọn lọ síbẹ̀ tí wọ́n ti rí ọ̀tún àtòsí tí wọ́n ní kí wọ́n pínyà fún àsìkò kan. ǹjẹ́ nínú àwọn tó jẹ́ àáfàá ládùúgbò bẹ̀ àbí lágbè ní àbí ní inú ìṣẹ̀lẹ̀ àkànṣe yẹn ó lẹ́tọ̀ọ́ láti máa pe ọkọ wípé báwo ni ètò yẹn o ìyẹn àkọ́kọ́. ìyẹn wípé ṣé decision tá make ṣé ẹ̀ ń fọ́lù ẹ̀. ṣé wọ́n ń fọ́lù ẹ̀. ẹ ó depend lórí ló bá jẹ́ relationship láàrin. ṣé wọ́n ń fọ́lù ẹ̀ àti pé báwo ni program obìnrin yẹn bí kí wọ́n máa fi nǹkan kan mọ́nítọ̀ èèyàn lọ. ó depend ó depend àníyàn rẹ̀. ok lẹ́lẹ́kejì káwá rí i pé nínú àkàtà yẹn náà wá ní nígbàkàtà àwọn ọmọ ọ̀yá tí wọ́n ṣe ìtọ́pinpin yìí ni a wá rí i pé obìnrin yẹn padà fọ́ọ̀sì. àwọn tó rújú pọ̀ ń bẹ̀ hmm, tó bá jẹ́ pé wọ́n dètè máa ọkọ káàrin ìyàwó fi dàrú ká fi ríyàwó rẹ̀ fẹ́. Hmm sùúrù kékeré ni ó nídìí ilé tá a fi tọ́ ma ni gbogbo nǹkan téèyàn bá fẹ́ báyẹn dàpọ̀ kọ́ ṣọ́ òfin ọlọ́run ọba ń di rẹ̀ kọ́ má tẹ̀ sí abala òfin ọlọ́run ọba tí ò bá ṣe bẹ́ẹ̀ kò ní látùbọ̀ tán dáadáa pàápàá jùlọ lọ́kọláya business transactions tó máa wò pé a ah, máa chi tiẹ̀ máa ti kínní ohun tó jà túbọ̀ tán tó máa wò wípé à ah, àgbàtúngbà máa gba ẹ̀wò rẹ̀ kò ní ládùn bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe lójú ọ̀nà tó tọ́ gan wọ́n bẹ lọ́wọ́n bá pé kọ́ lọ́wọ́n bá fi bára kàtà abẹ́lẹ̀ ń dàsẹ́ ẹni tó ṣe lójú ọ̀nà tí ó tọ́ so tó bá hàn gedegbe pé àbòsí ń bẹ nínú judgement wọ́n lè gbé lọ síwájú tí ò bá hàn bẹ́ẹ̀ kẹ́fílẹ̀ fọba dẹ́dà wà á sọ ọ́ àṣìbí. nítorí pé nǹkan tó mú mi mú ọ̀rọ̀ yìí jáde sàn ọ̀pọ̀ náà ọmọ ìyá máa ń sá sábẹ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n ti ní aáwọ̀ wọ́n sì kọra wọn. ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan sì wà tí wọ́n lè fi sáfá bẹ́ẹ̀ pé àwọn lè fẹ́ irú obìnrin bẹ́ẹ̀. Ah, tí wọ́n bá ti kọ́ra àwọn ẹlòmíì ẹni tó bá ti lẹ́tọ̀ọ́ sí lè fẹ́. sọ ìdí tí mo fi mú ọ̀rọ̀ yẹn wá nìyẹn pé ìmọ̀ràn ọmọ ìyá lọ sí. for example nisin ọlọ́mọdé àárín láburú kẹ́nìbọ̀dì kọ́ ìyàwó ní àárín wa nísìn níbí kọ́ wa sọ yìí pé ah, torí pé ó ń lọ sí halkọ ẹni tó ń lọ sí halkọ náà ló kọ òun ò ní fẹ́ òsín tí ń torí nígbà kíkọ ṣẹlẹ̀ láàrin àwọn sàbí òjíṣẹ́ náà sàásùlà níbo ni ẹni níbo ló tí ni kó lọ ṣé wọn understand so lè tó valid lè nínú kíkọ ti o tí ò dẹ̀ tí Si, anything tọjọ mọ báyìí anybody ló lè fẹ́ tí ṣeré àbá permit ní pé kó fẹ́. ok exactly. ẹni tó bá kóra ró ó lè jẹ́ pé ìkóra ró ti làákàyè wípé ah tí mo bá ṣerú nǹkan báyìí ntí ó bàjẹ́ yóò pọ̀ ju ntí ó tún ṣe lọ jẹ́ nkóra ró eyín wọ́rọ̀ hàn ní ọ̀rọ̀ àbábá mi wá fẹ́. Ah. ṣó di yé. Thank you. iná là ń sọ yìí ọ̀rẹ́ rẹ̀ kọ̀yàwó ìyàwó rẹ wá ní ìwọ lòun kò sí ní tó kàn nígbà tó bá kankan kíkọ rẹ ṣùgbọ́n ní rárá wọkọ rẹ lọ síwájú kí làwọn èèyàn ó máa sọ kọ́mọ́ àdìpẹ́ sọ pé tílẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀ ń ti ntí ó dẹ̀ bàjẹ́ láwùjọ yóò pọ̀ ju ntí ó tún ṣe lọ èmi ò fẹ́ rú ẹ̀ wọkọ̀ ẹ̀ lọ síwájú eyín ọ̀tọ̀ ntí ó dẹ̀ ṣeun ó ní ẹ̀rí nínú ṣẹ̀rẹ́ à so ti yé báyìí nìsín but ẹni tó wá wò pé wá ní ìkúkú nípa kankan bẹ̀ òun náà wá ń wò wípé tóun ò bá fẹ́ obìnrin aburú mi lè ṣẹlẹ̀ torí circumstances bá ń ṣẹlẹ̀ rí ọ fẹ́ ọmọbìnrin yẹn kò súnmọ́ kò ṣe nǹkan kan ọkàn keep it aside ó rí wípé nǹkan kan ní jẹun lórí ọkọ yóò dẹ bọ̀ wá wálẹ̀. gbà tó dẹ̀ wálẹ̀ lóòótọ́ ó kọ ọmọbìnrin yẹn ìgbà tí ọkọ tàárọ̀ rí pé ó kọ̀ ó tún kọnu sí wọn fẹ́ra wọn padà kò mọ ní tó ṣẹlẹ̀ àfìgbà tó dé ọ̀dọ̀ ọkọ àárọ̀ yẹn tọkọ àárọ̀ sọ pé ọ̀rẹ́ rẹ kò ṣe nǹkan kan pẹ̀lú òun nígbà wọn wá ń ṣèwádìí lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni mo mọ̀ yìí pé wèrè tí ń da ọpọlọ rẹ láàmú ń bọ̀ bọ̀ wá wálẹ̀ mi mo fi ṣàtúnṣe àwọn afáṣọ tó pọ̀ lórí ẹ̀ circumstances tó ṣẹlẹ̀ báyìí. náà so but kò sí ní tó wípé ó wò ó wípé ah tí mo bá ní kí wọléwọ̀de tèmi lágbájá ń ṣe kọ́ ẹ èmi níwàá fẹ́ àwo rẹ̀ nísìn tàbí rárá lágbájá ọmọ mi ni ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ ńgbà mi ó dìgbà téèyàn bá fi fi rora wò taking for an instant ah, àjọṣe mi àti ẹ̀ kì í ṣe tẹ̀gbọ́ntàbúrò bí ọmọ sí bàbá ni tàfà náà wọ̀ ọ́ àfà sọmọ kí nǹkan kan wàhálà wa dé láàrin lọ́kọláya kíkọ̀ ṣẹlẹ̀ ah dèrè bí àwàdà ó di wípé eh, àfà lòun fẹ́ fẹ́ mọ́ mi ì fẹ́ràn ẹ̀ wọn kọ́ mi mi sọ pé haramu ni àwọn ọmọ ìyá tí wọ́n wà lágbègbè ṣé tẹ́ ẹ̀ bá ṣe ta ni ọ̀wá ṣe mo ní ó rọrùn síbọ̀ náà síbọ̀ sẹ̀ kọ́ ìyàwó tiẹ̀ ni ọ̀dà mo fẹ́ fẹ́ ìwọ ni mo fẹ́ rántí sọgbọ́n tó sọ lọ́rọ̀ ó ní tó ń bá gbọ́ ibi tí mo ti gbọ́ lórí máìkì pé mò ń ṣe wá sí bẹ́ẹ̀ yẹn wọ́n gbàbẹ̀ yẹn lọ ni mo ní ókè ńgbà tó o fi sí ìrora rẹ tẹ́lẹ̀ ló ń fi ń tì mí gbọ̀ngbọ̀n yẹn so nígbà tó ti fi rora rẹ nísìn tí mo ní ọ̀dà mo rán ọ sí ìyàwó rẹ tọ́sẹ̀ kọ̀ mo ní sọ̀rí bó ṣe rí lára rẹ mo ní sórí ẹni tí ọmọbìnrin yìí mo máa ń tọmọbìnrin yìí fẹ́ lò wọ́n ní ẹ̀hẹ́n mo ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn máa ń fi làákàyè gbé ni mo ní ẹ̀yin lójú ìta ẹ̀ lójú inú ọ fẹ́ fi mí ọ fẹ́ fi mí ọ fẹ́ fi mí kéde kí ọfẹ́ fi mí yan ọkọ lójú ọfẹ́ fi fún ọkọ rẹ̀ ní hypertension ni wípé à ṣebó ló ti kọ̀ wá ẹni tó dáa jù ẹ lọ ti fẹ́ wa kọ́ a máa kọ́ a máa gun ọkọ rẹ̀ gàràgàrà mo ní márèèjì sì di ní téèyàn fi ta géèmù kó lè bá wọn ọ̀kan wá yín márèèjì ṣe serious matter ká máa fi tí ní márèèjì ta géèmù fúnra ẹni ká máa fi dẹ dẹra ẹni lọ́dẹ ẹ̀ẹ́. wọ́kọ̀ rẹ̀ síwájú alhamdulilayi àárín wọ́n dẹ̀ tún padà wá yẹjú padà sọrí mo pa àwọn méjèèjì mo ní ìyẹn dáadáa ní bọ́tórí yín ò ti fẹ́ lù yìí wọ́n ń lọ́nà kọ́sọ́ dáadáa tó yẹ ìyàwó mo náà táṣì bá wa bọ́ sáàrin yín ẹ̀yin náà lè lélẹ̀ dànù alhamdulilayi kọ́lọ́mù bá kó bá tún àárín àwọn lọ́kọ́lọ́yà ṣe o. so kèé ṣe ipẹ́ kí àwọn ọmọ wípé opportunity sí sí kalẹ̀ ọ̀yá jẹ́ kí n bẹ́ẹ̀ lu obìnrin. Ah, marriage is more serious is more a serious matter than that. asalaamu ah. alaykum. wa alaykum salaam wa rahmatulah fiikum. lórí ọ̀rọ̀ pos. ọ̀rọ̀ purity. pos pos. pos náà. kálí fi ṣe owó. bẹ́ẹ̀. bọ̀ nínú nǹkan náà olùmọ̀ wọ́n ṣàfiwé ẹ̀ pẹ̀lú àwọn tó máa ń ṣẹ́wó ìyẹn àwọn tó máa ń ṣe agọ́ran pé tó máa fi ṣe pé ṣó mu. tàbí grade change. na ṣó mu hmm. ṣó mu. kò mu torí condition tó affect pos kò affect tiwọn yẹn kìí ṣe pé n táwọn náà ń ṣe yẹn haram ni o kí wọ́n wá ọ̀nà tí wọ́n gbà ṣe tí ò ní jẹ́ eh, tí haram òfin ní wọ ni ìyẹn ni wípé kí wọ́n má hike kó pé ọ̀wọ́ flat service rate services tí wọ́n ń ṣe ni wọ́n ń charge ṣe ẹ fún wa lápẹẹrẹ lórí ẹ ẹ fún wa ní kò yé mi. ok masala nǹkan wo ni wípé káwọn náà tó bank rate sọ pé bank in charge fún every withdrawal àbí ok ó wá charge iye yẹn ọ̀ṣọ́mà yàtọ̀ sí iye yẹn ó lè nídìí wípé yóò ṣe àwọn services kan kí yẹn flat bí ti báǹkì náà ṣe flat tí òfin ní jẹ́ pé wèrè bọ́ wà wò. secondly um, ṣe tí mọ́ṣáláṣí tó bá ti tó bá ti kún. tí mọ́ṣáláṣí pàpẹ̀rẹ̀. mọ́ṣáláṣí ti kún bíjọ júmọ̀. tẹ̀yìn ti kún ṣáàlì kírun wájú yìí mọ́. a rárá. stars àwọn tó àwọn tí wọ́n kù ibi ló máa ti kírun. àwọn tí. àwọn tó fẹ́ kírun tán ráyè. ibi ló máa ti kírun náà kí wọ́n bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan but kí wọ́n mọ̀ bọ́ síwájú. sir mo sọ gbogbo everywhere ti kán ilé wa ń bi ilé wa ń bi mọ́ṣáláṣí wà láàrin bẹ́ẹ̀ni bí gọ́tà sọ́kàwé wà lẹ́yìn àwọn iná wọn ti wọ́n ti dúró síbẹ̀ ibo kò sí. àwọn afa give condition yìí pé ìyẹn lè permit kí wọ́n kírun níwájú but kí wọ́n má dùn wájú imam gọ̀ọ̀fẹ́ wọ́n lè bùdó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ẹgbẹ́ rẹ̀ báyìí but kọ́ má jẹ́ wájú kan bẹ̀rẹ̀ ṣótiyé ẹ̀ kọ́ má jẹ́ wájú kan bẹ̀rẹ̀. sir so ẹni wọn béèrè pé kí ni text pé ká má kírun wájú imam in in that situation. torí pé ẹ̀yìn imam la gbọ́dọ̀ dé. so ìkọ́ta máa sọ fún náà ni. ti fáàkì ń mọ̀ yìí kò kò tẹ ẹ sẹ́ńtọ́ yà pa sí nínú ọmọ yìí. naam ẹ dákun wọn ni ká béèrè ìbéèrè tí ó kẹ́yìn insha allah fún tèmi. na ok. Eh. naam wọ́n ní ṣé a lè consider ifọ̀ sí ẹgbẹ́dàmbí as travelling. kí ni ẹ. ifọ̀. bẹ́ẹ̀ni travelling. ok jazakumullahu khairan. ìwo ló súnmọ́ jù nù méjèèjì ìjú àti ifọ̀. ọ̀tá ńkọ́. ọ̀tá náà súnmọ́. ọ̀tá ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ jọ́nì ni. ọ̀tá náà ìrìn àjò ní díẹ̀ bá tó wà lọ́tọ̀. ẹ̀pẹ́ gan ìrìn àjò ni. jazakumullahu khairan. jazakumullahu khairan. نعم نعم اوكي نعم بل بل بل بل بل بل بل يعني جوني سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيت الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله